قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا اعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم الحمد لله الذي امر عباده بسؤاله ما يشاءون وحرم الاستعانه بالشيطان وحرم السحر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الحدي أدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run ọba wa Allah ọba tí ó pàṣẹ ipe gbogbo ohun tá a bá ti ń fẹ́ ká máa béèrè lọ́wọ́ wọn Ọlọ́run ká máa wá ràn ṣe wáṣọ́dọ̀ wọn ọlọ́run ká sì máa wá ìrànlọ́wọ́ wáṣọ́dọ̀ wọn ọlọ́run ọba yìí náà ló pàṣẹ pé a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀dá míì nínú àwọn ẹ̀dá tó wọn ọlọ́run dá a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ èṣù àti gbogbo àwọn tọ́lọ́wọ́n bá aláàdá tábà tí ń fẹ́ kankan ká máa pè wọ́n ọlọ́run òun sì máa fún wa ọba tí ọwọ́ sàwálẹ̀ ni tí ìsàdúà tọ́lọ́ ní kò ti yé wáyé pé gbogbo ohun tí èèyàn bá ń fẹ́ àdúrà lèèyàn máa ń ṣe ọ̀dọ̀ ọlọ́run lèèyàn máa ń wá lọ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ gbogbo àwọn tí àwọn tó gbà pé èṣù lè ràn wọ́n lọ́wọ́ àbáwọn ẹ̀dá ọlọ́run nínú àwọn tọ́lọ́hún dáṣẹ́rí ilẹ̀ ipe wọ́n lè kún àwọn lọ́wọ́ lórí bùkátà àwọn tí ó fi bíyá kò sí nǹkan tí ń ṣe wọ́n tayọ pé wọ́n sì nàní kọ́lọ́ wọn sábà dá wọn padà wá sójú ọ̀nà àtàwa àtàwọn kọ́lọ́ wọn ajé àjọ kú lérí la ilaha illallah ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabi wa muhammad kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátá ẹ̀yọ́ mayami ní àdúgbò ọlọ́jẹ́ nílùú lọ́rìn ọ̀rọ̀ tó dáa jù tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú àlùkùránì ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ téèyàn ò fi ní sórí burúkú láyé ń bí àtijọ́ àlìkìyàmà òun náà ni kéèyàn máa ṣe súnà ànábì wa Muhammad torí ànábì ni ọlọ́run sí wa àánú ló sì jẹ́ fún wa gbogbo tó bá ti pè lẹ́sìn tá a bá ti rákọ́ọ́lẹ̀ fún nínú Al-Qur'an awonu hadisi arakọ́ọ́lẹ̀ fún wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ anu ni gbogbo anu sì ni yìí máa ń sọ kùnfà tó yẹn máa fi wọnà ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọdé sọ gbogbo àwọn tó ti sọnù lámaláńtà fẹ́ sọ yìí kọ́lọ́mọdé bá tàn mọ́lẹ̀ sọ́kàn wọn kọ́lọ́mọdé aláàkójú wọn gbọ́ wáyé kọ́lọ́mọdé aláàkójú wọn lè tẹ̀ láṣẹ ọlọ́run kọ́lọ́mọdé aláàkójú ya bùkátà wọn àti tiwa náà asahab alfadila mo kí àwọn àlùfáà wa asheikh abdulfatah sarumi abidahulawu ta'ala wara'a mo kí gbogbo àwọn àyèmọ̀ àwọn àfa àgbààgbà àwọn àfẹ́sì tí wọ́n tan ìmọ̀lẹ̀ sunna nebo Muhammad sallallahu alayhi wa sallam ní àdúgbò wa yìí àti ní gbogbo Ìlọrin lápapọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin ètò wọn ní kágbéyẹ̀wò ní àárọ̀ yìí ọ̀rọ̀ kan tí ó pàtàkì nínú ìsẹ̀mí wa ni. òun náà ni asihiru filimanzuri asharia. oògùn ṣíṣe àbíkápẹ́ ní àṣàṣì ká máa rán nǹkan síyàn àbíkápẹ́ ní idán gbogbo yìí tá a bá pè é nínú ìtumọ̀ èdè Yorùbá tiwa àti gbọ́ yìí èyí tó wá kù ni pé ìhà wo ni ẹ̀sìn kù sí tí wọ́n bá ní oògùn nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ agbájá yẹn olóògùn kìí ṣe fẹ́ẹ́ dọ́kítọ̀ ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ní olóògùn ni. tí wọ́n bá gbèyàn ní onídán kì í ṣe ẹni tí kàn ń ṣeré lásán ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni tí ó ní pẹ̀lú àlìjànú ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá gbèyàn ní alásàsí ìtumọ̀ ẹni pé èèyàn ti máa rán èṣù síyàn ipe kéṣù ọlọ́lẹ̀ jíṣẹ́ tó bá bẹ̀ẹ́ ìhà wo ni ẹ̀sìn kọ sí ká máa sun oògùn ẹbọ oògùn kà oògùn dán oògùn àṣàṣì òun náà la fẹ́ gbéyàwó láàárọ̀ yìí sẹ́rọ̀ oògùn òwòsàn ìyẹn kílẹ̀ sí wa èyí sóògùn òwòsàn làwọn sọ ń bí láàárọ̀ yìí. oògùn òwòsàn kílẹ̀ àdó kílẹ̀ àjàmọ́ bí ká máa mọ̀ kó jẹ̀díjẹ̀dí ká máa lo àgúnmọ̀bà bí ká máa lọ síbítù ká máa lọ lè gba paracetamol ká máa gba injection àwọn oní prophetic medicine àwọn oní ìlàjì àwọn náà ń ṣerú ẹ̀ láwọn ìwòsàn tá ànábì júwe fún wa ànábì sallam ó ní tàdáwọ̀ ya ibadallah ànábì ní gbogbo ẹ̀yẹ ẹrú ọlọ́run ẹ má sọ ogun ìwòsàn inna allah alam yada ada ọlọ́run fi àrùn kankan lẹ̀ illa wọ́dọ̀ alahu shifa àbí kó jẹ́ pé ìwòsàn rẹ̀ ọba wa látọ̀run ni wọ́n jọ máa ń sọ̀kalẹ̀ ní àrùn àti kí ọ̀rẹ́ ìwòsàn rẹ̀ min rahmatullahi alayna lára àánú tọ́lọ̀ ní fún wa kò sáàrùn tí ológun nínú ẹgbẹ́ wọn kàn náà bí nílẹ̀ haram àbí kéèyàn ogbó ọba ti darúgbó kò lóògùn kan padà sọ́dọ̀ kèé ṣe ogun àárẹ̀ ara ni la fẹ́ sọ láàárọ̀ yìí kìí sógun àìsàn ogun tá a fẹ́ sọ lẹ́yìn láàárọ̀ yìí ogun tá a fẹ́ sọ láàárọ̀ yìí òun náà ni ogun tá a ní rí tí ó sì máa lapa lára ẹni tí wọ́n sà sí ogun ìkà ogun àṣàsí ogun dán. lèyà àlàm kúlùmọ̀ láàyà lò gbogbo ẹni tí ọba mọ̀ kọlọ̀ lè mọ̀ ìpè àná dúnìyà ìpè ilé ayé tá a wà yìí fiha mashakilu mutanawwi'atu wàhálà eréṣiríṣi ló wà ń bẹ ilé ayé ilé wàhálà ni ilé ayé ilé wàhálà ni allati la budda minha èyí tó pé kò sọ́gbọ́n fẹ́ dá fi ní la wàhálà náà kọjá. وكل يبحث عن القوي المدبر القادر gbogbo ẹ̀dá pátá àti mùsùlùmí àti ẹ̀ńtẹ̀sẹ̀ mùsùlùmí àti alùsùnà àti alùbídíà àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run kálukú ni ọmọ wa bàyọ̀ nípa kọ́mọ gbìyànjú láti farati alágbára kan tí máa ń yí nǹkan padà tó sì lágbára láti fi yí padà yẹsitahinu bíi tí wọn máa wá wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn táwa láyé ẹ ńlá bìlífù nínú agbára. ẹ rí olùmọ̀mìnú àwọn olùgbàgbọ́ òdodo yaltaji'una ila Allah al-khaliq al-mudabbir al-qahhar al ẹ̀rí gbogbo àwa tá a wájú olùgbàgbọ́ òdodo lábẹ́ ẹ̀sìn Islam àwa ti gbà pé ọba tí ó dá wa òun náà lọ́ba alágbára òun ní ìdarí gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ òun lọ́ba tí ó borí gbogbo nǹkan òun ló lágbára lẹ́rí gbogbo nǹkan àwa máa ń sá lọ́dọ̀ Allah al àwa tá a gbọ́ lọ́pọ̀ tí wọn náà bá wà ní wọn mo kí ọkọ rere tó o bá sí mbẹ ẹ lọ gbìyànjú bó ṣe wà mbẹ wọlùkùfàr ẹ̀rí àwọn kèfèrí dáwọ́tẹ́ láwọn kèfèrí àti kó gbogbo àwọn tí wọ́n ṣe kúfùrù sínú àwọn alul kitab kùfàr gbogbo àwọn tí wọ́n ṣe nǹkan méjì àtọ̀sí ọlọ́run kàfírùn yaltaji'una ila shaitan an tariq sihr àwọn èèyàn wà lọ lè sábà èṣù nípasẹ̀ oògùn wọ́n kàn kó àwọn kankan kan jọ tí èṣù sọ fún wọn nínú làákàyè wọn pé yọ yanjú ìṣòro wọn ó lè jẹ́ gbìn ó lè jájá ó lè jẹ́ lẹ́dẹ̀ ó lè jẹ́ gi ó lè jẹ́ omi ó lè jẹ́ yẹ̀pẹ̀ ó lè jẹ́ òkúta gbogbo nǹkan wọ́nrawọ́nra àwọn ìjò ẹ̀ kálọ̀ lè mú abẹ́rẹ́ èso àwọn ẹyẹ oríṣiríṣi ọ̀pọ̀lọ́ òǹtó ẹ̀ kákan máa wá máa wá máa wá wàkúwà káàkiri láti ṣe wèrè. yọmọ wa kó gbogbo àwọn kìíní ìjọ yọmọ lọpọ yọmọ jó yọmọ kó papọ̀ yọmọ gún wọ́n àwọn kan kí nǹkan tó lè mú yìí ẹ̀dá ọlọ́run ni wọ́n àbí jọba kí ni wọ́n jọba ẹ̀dá ọlọ́run àṣetánì wa sọ fún wọn yìí pé àwọn kan tó kójọ yìí tó ń lò yìí tó ń lọ yìí tó ń jó yìí òun ni ó yọ ọ́ kò nínú ìṣòro tó ṣe kí ni tọ̀ wá kọ́dà bùkátà rẹ àwọn kan yẹn ni ó bìyà ẹ̀ láì tí fàáyà láì tí kàdíyèsí gbogbo wa mọ̀ pé àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n sì dà wọ́n ti ṣe kí ni jàmbá wọ́n ti sì dà. hajjatul insani alati yuridu kọdá aha ẹ rí bùkátà tí gbogbo àwọn ẹ̀dá tí afẹ́kọ́bíyá àwọn bùkátà wọ́pọ̀ báwa ta jẹ́ àdùnsúnà sí ní bùkátà òun náà ni àwọn tí òṣèṣú náà làwọn náà ní bùkátà báwa mùsùlùmí ṣe ní bùkátà bẹ́ẹ̀ náà ni àwọn tí èso mùsùlùmí náà ní bùkátà gbogbo ẹ̀dá ọlọ́run tó wà nílé ayé ló ń bùkátà sí nǹkan kan nínú tí ó fi sẹ̀mí láyé rẹ̀ kàdúrísìkà gẹ́gẹ́ bí kéèyàn olówó lọ́wọ́ ẹ̀dá kùnkàn nìkan bẹ̀ tí ó náwó pé kọ́lọ́mọ́jọ́ òun lówó kò sí kódà anabi àmà bẹ̀rẹ̀ ń láàárọ̀ lámà yìí ní sálùkà ìmọ̀ náfìá lẹ́yìn náà kílà anabi fi lè lẹ́yìn àṣùbà wàdísíkọ́ tọ́yìnbà ọlọ́mọṣà pín kárí ẹni kọ̀ọ̀kan wa. kèésì wọn nìkan lọ wúwo àwa náà ń wá gbogbo àlà ń wá ìdáàbòbò kíkọ́ ọ̀tá mọ́ ká wa kèésì wọn nìkan lọ́tà lé ọ̀tá lé àwa náà kèésì wọn nìkan lọ́gbà pé aburú wà láyé àwa gbàgbà pé aburú wà láyé àwa aláburú sì wà láyé tá n fa aburú sèyàn tó bá sì dé ní kádàrá ọlọ́run. a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kúlẹ̀ a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri sáré sáré tẹ̀ ń kọ́ yẹ kí ni ìtumọ̀ yẹn alákọ̀ọ́fà pé aburú ń bẹ ṣáàrì tó bá ti gbọ́ ṣáàrì lédè lárúbáwá aburú ní láwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ ẹni aburú ni wọ́n tó fẹ́ fa aburú sí ọ aburú ń bẹ lóru gbogbo ọ̀nà pátápátá táwọn ilé ayé la fẹ́ dẹ́kù gíga gbogbo ọ̀nà táwọn ilé ayé iná la fẹ́ bímọ gbogbo àgàn wọ́mọ̀ àwa tá a bí a tó fẹ́ bí sí gbogbo àwa tó rẹ̀ àárẹ̀ ọlọ́jẹ́ pípẹ́ tá a ti lo gbogbo oògùn tí ò lọ gbogbo ọ̀nà ní rẹ̀ kọ́lọ̀ kọ́wọ́ láàánú rẹ̀ kọ́mọ́sá ìsàlẹ̀kùn àlàáfíà fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà gbogbo wa náà ni afẹ́kọ́jẹ́ pé yín tá a bá ti wá kọ́ máa tẹ̀ wá lọ́wọ́ wàmẹ́rẹ́ àmọ́tìláyà àlẹ́yìnà ani amada nabi suhali mánu rídu wàwà àdànà bí ẹ̀yìntàn iná kúlà máa sàálìnà nínú àánú ọlọ́run ọba lérí wa ẹ̀yọ́ màyá mi nínú àánú ọlọ́run ọba lérí wa òun náà ni pé ọlọ́run ọba aláwa pa wá láṣẹ ó ní gbogbo tá a bá ti nídìí gbogbo nǹkan tá a bá ti fẹ́ ọlọ́run ọba ní ká máa béèrè lọ́wọ́ òun ọlọ́run ó wá ṣàdéhùn fún wa yí pé gbogbo ń tá a bá ti ń béèrè òun ọmọ fún wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ́dọ̀ al-Qur'an al-Karim ya abdallah wa min rahmatillahi alayk annahu qala rabbuk wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ni ẹ máa pè mí èmi ó sì máa dá yín lóhùn kò tí ì yẹ kẹ́mi rọ balẹ̀ báwọn kí ni wọ́n wájú òsì lábẹ́ ìkápọ̀ ọlọ́run kódà abẹ́ ìkápọ̀ ọlọ́run ní gbogbo nǹkan wà kullu man biyadihi malakutu kulli shay ọlọ́run bá ní gbogbo ohun tẹ̀ ayé ọlọ́run ni ó wà lábẹ́ ìkóso wọn ọlọ́run alẹ́bíà tó wá kì í ọlọ́run alẹ́lámá ní àlìmọ́ àtọ́ ìta ẹni tó bá fún kò sẹ́ni tí yọ gbà lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí yọ sọ pé kọ́mọ̀ ní kò sẹ́ni tí yọ sọ pé kọ́mọ̀ ní wọ́lá mọ̀tíyà lima manat ẹni tí wọ́n ọlọ́run ọba àlá oye tó o bá fún kò sẹ́ni tí ó fún wọ́lá yànfọ́ wọ́dẹ̀lì jáde mínkẹ́lì jáde gbogbo wàhálà wàhálà wàhálà wàhálà à ń kàdílé ológun wàhálà wàhálà wàhálà à wọ́n ní gbogbo wàhálà yẹn kò lè jẹ́ àárín tí ọlọ́run ọba aláwọ̀ bá kọ páàrí yìí ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo nǹkan ṣe kí ni jàmbá ní gbogbo nǹkan wà òun ní sì fún yà ọmọ ìyá mi nínú àánú ọlọ́run lérí wa ọlọ́run ọba ní ujibu dáwọ́tà dá idá dàán ọlọ́run ọba ní ìmà dáhùn ujibu dáwọ́tà dá ọlọ́run bá ní èyí máa dáhùn èyí máa dáhùn àdáì ẹni tó bá pè mí ọlọ́run bá ní èyí máa dáhùn ìdáàdà á ní tó bá ti pè mí ṣé kò yẹ kí nìrọ̀ máa dùn báyìí ujibu da'wata da'i ìdáàdà á ní ọlọ́run bá ní gbogbo ẹni tí máa ń pè mí tó bá ti dé mi ló pè ọlọ́run ní èyí máa dá lóhùn ìdáda á ní ní gbogbo àtọ́ bá ti pè mí fálẹ́ ìsìtẹ̀jìbù lé kóun náà kàn máa ṣe dáadáa ọmọ gbọ́dọ̀ síbi lẹ́nu lẹ́yìn náà wálé yóò mìíràn bí kó ṣe gbà mí gbọ́ kọ́mọ̀ gba nǹkan mi gbọ́ mọ́ tí ọba ti gba nǹkan mi gbọ́ òjì mo dá àwọn ta ọlọ́run ní ìmọ̀dáhùn ọlọ́run tó ọba ti sọ ògùn tó ṣẹ́ bọ òun ọmọdá ọlọ́run fàlẹ́ yóò mìíràn bí. àdúgbò tí yàwá y fìdí ẹ̀ múlẹ̀ láàárọ̀ yìí òun náà ni pé ká lè gbọ́ Ọlọ́run gbọ́ kádùn àwa kó lè máa ṣe kíni kó lè máa gbà. àpẹẹrẹ pé èèyàn gbọ́ Ọlọ́run òun náà ni pé kéèyàn dágbére fún oògùn tí ń ṣe tọ́gbà pé yọ ràn wọ́n lọ́wọ́ láti bí àbùkátà wọn. gbogbo àwọn tẹ́lẹ̀ ọlẹ́ olóògùn kì pé wọ́n ń ṣeré lọ wọ́n mọ tí wọ́n bá lọ o wọ́n sì ń gbé owó ńláńlá wọ́n gbé owó ńláńlá owó ńlá àwọn yẹn ń ṣe ọṣẹ ọṣẹ one million naira two million naira bẹ́ẹ̀ ni ebi rọ́ọ̀nà wọn pa fún jọba ti parọ́ fún gbogbo owó lẹ̀ lóko ànábì Suleiman gbogbo tọ́lọ́wọ́ bá fún yẹn kóṣogún ọlọ́run wọn bá kà fún ẹ̀rọ Suleimanu walakinna shayatina kafaru yu'allimuna nnasa sihra ọlọ́run ní ànábì Suleiman ò ṣe sírù kóṣogún àdúrà ló ṣe ọkàn ní rọ́bì ìfẹ́lẹ́lì wàhábìlì mọ́lẹ́ka láàyè mbàgẹ́lẹ́ àdèmí báyìí ọkàn tẹ́wọ́ náà ni ọlọ́run sì fún ní gbogbo ọdún ìmọ̀ wọn láyé bó ṣe tó ní ìsìn tó lè tó ìta nàbí Sulemani ni bó ṣe wá pọ̀ tó yẹ àdúrà ló fi béèrè ẹ̀ láàrin tí ò tó ṣẹ́jú kan ọlọ́run ni mo sì ti gbọ́ gbogbo ẹ̀ sì dé gbogbo tó àwọn ayọ́ tiẹ̀ lọ́wọ́ mọ́ṣọ́gun mọ́ o sọgbọ́n ti ọlọ́run ní ànábì Sulemani sọ̀gùn torí gbogbo tán làwọn kàtà kan lọ lè rin àwọn ìwé oògùn mọ́ bẹ́ẹ̀ ṣé àrẹ àwọn àjẹjẹ ló gbogbo wọn wà tó bá wọn yà yí pé àwọn oògùn tí e, Sulemana ń ṣe tó fi màláka gbogbo nǹkan tó fi ní gbogbo nǹkan rẹ o lọ́lọ́wọ́ wa jẹ́rìí ẹ̀ pé wà má kàfàdà Sulemana Sulemana ó ṣe oògùn àwa la kẹ́ àdúrà ló sì ṣe wàlákin na shayatina kafaru àwọn kèfèrí àwọn kèfèrí àwọn èṣù yẹn àwọn kèfèrí àwọn lọ́lọ́gùn àwọn ni wọ́n kọ́ yẹn lọ́gùn yu'allimuna an-nasa sihra. asihiru ẹ̀yọ́ màá yá mi kí ni wọ́n wá ń pè bẹ́ẹ̀ kí ni wọ́n pè ń sihiru wọ́n ní wúwa akidun warukọ ẹ̀ ìdèlì kámadé kan náà wọ́n pè ní sihiru kámú òwú àti yàrí káwá máa lọ́ ọmọ kámú àdó àtòwú funfun pupa ká máa lọ́ ọmọ kámú ẹyin ẹyin káwé lóhùn táàbí ní rí kankan lára ẹ̀ mọ́ káwa lọ lè rí mọ́bì kan ká máa lọ nǹkan pọ̀ náà wọ́n ń pè ní oògùn wọ́n ní bàbá olóògùn ẹ̀ ní kójú kó jẹ́jẹ́ yọ ọba lọ nǹkan tó bá ní bàbá yẹ olóògùn ni o ẹ̀ ní kójú kó kọ́mọ kọ́kàn ní kẹlẹ́fẹ́ rọ́ o ẹ̀ bá tí ọmọ lọ nǹkan kan yọ ọmọ lọ àbí kọ́ máa gún nǹkan kan àbí kọ́ máa jó nǹkan kan wọ́n ní ìdè náà wọ́n ń pè bẹ́ẹ̀ wàrúkọ̀ àbáwọn ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ó kíyèsù tó bá gbé ọṣẹ kalẹ̀ yóò wá ṣe kí ni yóò ṣe rúkọ sí rúkọ ọbẹ̀ yẹn kí ni wọ́n ń pè lédè Yorùbá ọ̀fọ̀ yóò pè ọ̀fọ̀ sí yóò pè èṣù ó lè jẹ́fọ̀ tí lárúbáwá bí amusa kaku ya sijaka sisu ya damu dama ya ilu tẹ́ẹ̀ni rí àyà fún àtàdísì ẹ̀ka ní bí ọ̀rọ̀ náà sáni sá ó sì lè jẹ́ àwọn ohun èṣù tí wọ́n máa pa àwọn ìyá ẹ̀ àwọn bàbá ẹ̀ tí wọ́n máa pè é sí i. àwọn olùfọ́ àwọn ní gbogbo nǹkan tí wọ́n lọ́pọ̀ tí wọ́n sì ń pè kòkòpè sí yìí wọ́n ní yuhathiru fil abudani wal uqul wọ́n ní ọmọ ńlápá ọmọ ńlápá ọmọ ńlápá nínú làákàyè ìsìnbọn ńlápá nínú ara. ìtumọ̀ ni pé tí àwọn alásàsí tó wá bẹ èṣù lọ́wọ́ sí yàn tí wọ́n ṣàṣìyàn ó lè ó lè ó lè rẹ̀yàn tí èèyàn máa ké nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n lọ síbítù tí wọ́n lọ gbogbo oògùn tí ò ní ṣiṣẹ́ ẹ̀gbọ́n táwọn náà sọ pé ẹ̀ lè fẹsẹ̀ lè tọ́ wọ́n ní oògùn táwọn yìí ń máa ń lápá nínú làákàyè ìkẹ́kọ̀ọ́ ní sèyàn la àmọ́ ọpọlọ yìí ọpọlọ yìí ó ti dàrú wọ́n ti fògùn dàrú àwọn àjẹ̀nú burúkú wọ́n ti tọwọ́ bọ̀ ọ́. wọ̀wọ̀ fi hakíkọ isti'anatu li insani bí shaitan alakọ̀dọ̀ yà wá ìjì wọ́n ní lẹ́yìn tí a ní tanra wa ìtí wọ́n ń pè ní oògùn ìtí wọ́n ń pè lóògùn lẹ́yìn tá a ní tanra wa wọ́n ní ìwárànlọ́wọ́ pẹ̀lú àlìjánu ni o oògùn àṣàṣì oògùn dán oògùn ẹbọ wọ́n ní ìwárà lọ́wọ́ pẹ̀lú àlìjànú ni ọ̀fẹ́ lówó kọ̀fẹ́ kíkọ̀ ọ̀tá ọ̀ka ọ̀fẹ́ dẹ́kọ̀ àlìjànú ọ̀wà sọ fún àlìjànú sọ fún wípé kọ́lọ́ lè bá bàbá olóògùn bàbá olóògùn yẹn àbí àáfà ẹlẹ́bọ yẹn torí ká má pè ní àáfà ká má ní ẹlẹ́bọ àmọ́ torí kóhun fa tẹ̀sùbà lọ́wọ́ nítorí pé àárí kùránì nínú ilé ẹ̀ bóyá dálé kéwúlẹ̀ bóyá ń ṣe wá sí káàkiri òun náà tún wá ń ṣe iṣẹ́ àwọn baba aláwo làáfi máa ń pè ní àfa oníkíni àfa ẹlẹ́bọ àbájẹ́ fàfàṣì fẹsẹ̀ máa ti dá àfa kò gbọdọ̀ jẹ́ ẹlẹ́bọ. àṣàyún àwọn ẹlẹ́bọ kùfárùn kèfèrí ni wọ́n àbẹ̀tọ́ bá ti jẹ́ àlùlámà a warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ista'anatul insan bi shaitan ìtí wọ́n ń pè ní oògùn gangan èèyàn màyá mi òun náà ni kí èèyàn ó fi ọlọ́run bá aláàlẹ̀ lẹ́ni tá a mọ wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kọ́mọ wá wàrà lọ́wọ́ pẹ̀lú èṣù nípasẹ̀ àwọn oògùn tí àṣetánì ní kọ́mọ ṣe kí ni kọ́mọ ṣe sẹ́ni tí máa ń pa pọ̀ tí ń lọ pọ̀ èṣù gangan ni ó dìde ni ó lè ṣiṣẹ́ yẹn o àmọ́ yìí tí ń lọ pọ̀ yẹn òun náà ni a kà sọ̀ tí ó fi mọ̀ pé òun ń sóògùn lóòótọ́ tí ó fi mọ̀ pé òun gbára lẹ́sùn lóòótọ́ ẹni bá ti wá ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹni tí èso ọlọ́run lábẹ́ ìsìn wa àdégbè làfà àsìrù fi manzuru shar'i haram ẹ̀yọ́ ọmọ ìyá mi ká máa ṣiṣẹ́ ìṣègùn ogun ẹbọ ogun àṣàṣì ogun dán nínú ṣẹ̀ríà islam nínú islam táwa táwa ń ṣe yìí islam táwa níbi mú wá là ń pè bẹ́ẹ̀ haramu èèwọ̀ ni lìyànnáwó isti'ana tó ń bèlè ṣe nítorí pé ẹni tí ń ṣe àtẹni tó lè bẹ̀ wọ́n wọ́n jọ ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú èṣù ni tó bá jẹ́ pé wọ́n fẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run àdúrà wọn ṣe kí ni àdúrà wọn ṣe yìí àbí ọlọ́ni wà kọ́lá lọ́rùn bókun mọ̀dọ̀ ọ̀hún ní àṣìṣẹ́jìbì lẹ́kùn ọlọ́ni gbogbo tẹ́ ń fẹ́ wà lọ́wọ́ mi ẹ bèrè kí n fún yín kí ló wá dé tó wá gba ilé ológun lọ ó lè wá ràn lọ́wọ́ pẹ̀lú tí bàbá yẹn kó kalẹ̀ èṣù gangan ni wọ́n fi wá ràn lọ́wọ́ èṣù kan kó àwọn nǹkan níyẹn síwájú ẹ̀ ni ẹni tó fẹ́ jáde jẹ́ torí kó ló bá lówó ọ fẹ́ kéṣù fún un lówó ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹni títí ń sun nǹkan mọ́dì yìí tọ́gbà pé kíní òun ní sọ́hun tọ́ba jáde wọlé tọ́ba jáde síta yóò tún padà wọlé padà ó gbà pé a bóun ọba ti rí mú sákò àbí kóun so mọ́ra òun lè lọ́bi tóun lọ ó ti gbà pé nǹkan òun ní sọ́hun aráàmù ni torí pé yín wà lọ́wọ́ pẹ̀lú nǹkan yẹn wal isti'anatu bil jinni shirkun billahi azza wa jalla kéèyàn fà lálẹ́ kọ́mọ wàrà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́mọ wàrà lọ́wọ́ pẹ̀lú oògùn àtàwọn olóògùn àtẹ̀sù wọn ni ẹbọ ni o kí ló tó fi jẹ́ bọ lẹ́yìn àlẹ́ ìṣẹ̀hánà ta ìbàdàn ìmọ̀ wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run tá a bá ní bùkátà ẹ̀sìn ni o wàlẹ̀ ìṣẹ̀hánà tó bẹ̀rẹ̀ ilé ilá ìṣẹ̀rìkì ìwàrà lọ́wọ́ pẹ̀lú nǹkan mi yàtọ̀ bóyá àwọn ẹranko ni gbogbo tó wọ́n bá sá kó jọ nígbà míì kí wọ́n lè jẹ́gbẹ́ nígbà míì wọ́n lè jẹ́tọ̀ ìgbẹ́ gbígbé rí àkìtà irun àfin yọlọ kún náà tí wọ́n máa jẹ́ jàmá kì í jẹ̀gbẹ́ tẹ́lẹ̀ àmọ́ torí pé wọ́n fẹ́ sògùn yọmọ wá ṣe kí ni kò ní ní choice àfikọ́ jẹ́ tọ́ba ní ìwọ ń sògùn kò sí ní tó lè jẹ tọ́ba ti jólógùn kò sí ní tó lè jẹ wọn ò lè sọ fún ọ pé oògùn tó ń wá nìkan wá níwọ̀n jẹ ọ̀jẹ̀ náà ni ó dijú <laughs> ọlọ́mọṣẹ́ wa gẹ̀mẹ̀ rí jama èyàn lè jáde tẹ́lẹ̀ ẹ̀ pé kọ́ mọ̀ sọ̀gùn lórí yẹn bá pé oògùn kan yẹ kéèyàn máa ṣe àdúrà lọ kéèyàn máa ṣe kí ni kéèyàn máa ṣe àwọn àtọ́jẹ́ pé àwọn àgọ́ pọ̀ lù ú látara ìní má nìṣe ọlọ́run kó wá dàgò wọ́n fẹ́ ga wà lọ́ọ́ lè bá lè kélékè ìpè kélékèlékè oyè kọ́ wa gbé o wọn ni ó gèsè mẹ́rìndínlógún ọmọ jẹ́ ní òsàtún kélékèlékè wa gbé ọ̀gá àdán ní ká dàn wọn wá sọ wọn kó mọ́sẹ̀ ọlọ́mọ fi wẹ̀ wàláhì kèfèrí ni ọ́ tọba mọ̀ tọba sekiri àwọn àbá wọn ni tọba mọ̀ alẹ́ nídìí bẹ́ẹ̀ sẹ́rí táwọn adúgbò ni ó ẹja máa dúpẹ́ ni o àwọn tó nílẹ̀ àga ìjùwà lọ ń ṣòwò àwọn tó kéwù ìjùwà lọ wọ́n ń ṣòwò nígbà tí ọlọ́wọ́ tàn mọ́lẹ̀ sínú ọkàn kéwù yé kọ́dà yóò máa tún máa mú àwọn èdè lárúbáwá wa tó máa ń sọ̀rọ̀ yóò lòun fún òun mẹ́rin wa ìtàkùn bẹ́ẹ̀ lọ níbi ọ̀nì kọ̀ọ̀kan wa àdánwò bẹ́ẹ̀ kọ́ lọ́mọdé ọba wa gbogbo àwọn bá ti yí pé ìmọ̀ wà ní nǹkan tó yẹ ká wá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀bọ ni wọ́n ní iyyaka na'budu náà ni wa iyyaka nasta'in ọlọ́run ní ká máa sọ pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ wọ́ ọlọ́run nìkan láti máa wá ìrànlọ́wọ́ wá tá a bá ní ìrànlọ́wọ́ lórí owó lórí ìṣọ́ lórí ìdáàbòbò lórí ọmọ lórí bùkátà ayé wa iyyaka nasta'in nasta'inu bika ya Allah níta ń ìyá kan abudu wọlé àwọn sìn agbọ́dọ̀ sẹbọ agbọ́dọ̀ bá wọn sin orò bílẹ àti gbogbo táwọn yẹn bọ àbí wọ ìyá kan sàyẹn kọ agbọ́dọ̀ wá bá wọn wá àrànṣe lọ síbi kan lẹni bùkátà wa àbọdọ Ọlọ́run nìkan sọmọ gbogbo ọgbọ́dọ̀ kírun fẹ lómi ìyàtọ̀ sọlọ eyín ọgbọ́dọ̀ wàrà lọ́wọ́ pẹ̀lú lómi ìyàtọ̀ sọlọ Ọlọ́run ti mọ̀ pé tábà ti sìnkú tán á ní bùkátà ló fi tó méjèèjì papọ̀ ọwọ́ adarí méjèèjì sọ́dọ̀ ara rẹ̀ al-ibadatu lahu wal-isti'anatu lahu ló fi ní iyyaka na'budu wa iyyaka nasta'in àwa bẹ̀rẹ̀ wọn bá méjèèjì náà ìbáda náà ní jẹ́ ìbáda tá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọdé afẹ́ lómi yàtọ̀ sí ọlọ́wọ́n bá wa ẹni bá ti sin nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ẹlẹ́bọ ni ẹni bá ti wára lọ́wọ́ pẹ̀lú nǹkan mi ẹlẹ́bọ ni abdullahi bin abbas ọjọ́ ala anahuma afa gbogbo àwọn sàhábà pátá wọ alamu sàhábà wọ́n anabi sàdúrà fún anabi wọn anabi jọ lọ́jọ́ anabi ni abdullahi bin abbas wa ìdá sàlítà fasalila tọ́ba béèrè kankan máa béèrè lọ́wọ́ ọlọ́run o ọlọ́run kan lànàbì dárúkọ jọ́dá ànàbì ọ̀dárúkọ ayé ànàbì ọ̀dárúkọ àjẹ́ ìdásá alita fasalila ẹ̀dá kun tani òní tí ń fẹ́ sí bùkátà tèmi sẹ̀ kó gan tí yín kọjá mọ́ kò sani tó ní bùkátà ọwọ́ fẹ́ béèrè ìpè ẹ̀dá kan mọ́sàgbéyà bùkátà mi tani wọ́n ni kò pè Allah wọ́n ti sàǹtà mo ní ìdìrànlọ́wọ́ bí mo ṣe wáyé o mo ní ìdìrànlọ́wọ́ lérí àwọn bùkátà tó lágbánú inú sẹ́mi mi bẹ́ẹ̀ lẹ́yìn náà ọ̀yẹ́ ànábì ni wàyíta sàáńtà bọ́ọ̀bà wà ìrànlọ́wọ́ fásitàín bìlà wà ìrànlọ́wọ́ pẹ̀lú àlá ìtumọ̀ ẹni pé pè ọlọ́run tó bá ti pè ọlọ́run ọlọ́run ràn lọ́wọ́ torí tó sọ pé òjì mo dá àwọn tẹ̀dáì ìdàdàá wọ́n máa dáhùn tẹ́ bá ti pè wọ́n kí láti ọlọ́run jàmbá ibùba wọ́n ẹni tí lọ ti lọ ògbómọ̀ṣọ́ kí ní lọ́ọ̀rẹ́ bíyá lọ́wọ́ tí lọ́lẹ́ ológun kí lọ́lẹ́ bíyà bùkátà ni lọ́lẹ́ bíyà náà ẹ̀wọ̀n fi tọ́lọ́wọ́n bá darí ẹ̀ lọ ẹ̀wọ̀n ti lọ. ọ̀rọ̀ ògùn nílẹ̀ Yorùbá kọjá pé èèyàn ó nínú gbà o àwọn èèyàn nínú gbà tá ń sògùn. ó rí àwọn babaláwo sògùn tó wọn kọjá gbogbo ẹsẹ̀ yóò bọ̀ ṣùt babaláwo kọ̀ǹfàmù ni yóò sì wá masalasi wa kẹ́nu. ọ̀rọ̀ kọjá kí n kí n mọ́ká n kí n sùn díà àmọ́ àwọn tí wọ́n lọ tí wọ́n lọ mọ́kàtà lè jẹ́ tí wọ́n dé tí wọ́n di babaláwo ọlọ́run ni máa ń fi ẹni ó bá wù mọ̀nà wọ́n ní ọ̀rọ̀ tá a máa ń sọ̀rọ̀ pé oògùn oògùn oògùn ẹ̀bọ ńlẹ̀ yorùbá ọkọjà pé ó ní ohun yẹn lọ jàlùbáàbù àwọn jàlùbáàbù lọlé lógun ẹ bá pàdé ẹlẹ́hàá tó lóní kọ́ tọ́jú àwọn ìyàwó ànábì àbọ̀gbàgbọ́ tí àwọn ìyàwó ànábì ní kò sínú ẹ̀ látara pé wọ́n fẹ́ fẹ́ yàwó lé òun náà gbalẹ̀ ológun lọ àwọn yẹn sóògùn owó àwọn yẹn sóògùn sọ́ra àwọn yẹn kú ẹgbẹ́ awo ìgbẹ́ ẹja kúkú jòkó táwọn ológun ká farapamọ́ sọ́dọ̀ wọn nítorí bùkátà tá a fẹ́ ṣe kiri tá a fẹ́ bí ya ọ̀rọ̀ ogun yìí tá a gbọ́dọ̀ gbọ́yé ni nítorí pé kúfùrù ni bẹ́ẹ̀ bá ti ń sògùn ẹbọ ti ń sògùn tá a sọ yìí onítọ̀hún ọ̀jẹ́ mùsùlùmí má lábẹ́ ẹ̀sìn ọlọ́run wọ̀sá irú náà káfíìrù àwọn kèfèrí ẹyẹ ògùn náà wọ́n ń ṣe láàfin pé wọ́n kèfèrí nígbà táwọn òṣògùn mọ́ làwọn fi jẹ́ mùsùlùmí tábà padà wá tábà táwa tó wá ń kírun táà tó wá ń lọ̀dọ̀ wọn kí ló tún dà yẹn adi munafiku adi kèfèrí Sebi tọ́lọ̀ sọ ní kí báyìí dáhùn fọ̀rọ̀ akíta fàǹsọ́ wọ̀nyíláàrọ̀ bíkà fọ́nìgàm ọba kírun tán ìjìṣẹ́hìd gbìyànjú kọ béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run fọ́nìgàm. ìtumọ̀ ni pé ọba tó ṣe táyà náà lọ́ba tó kó ọ̀rọ̀ rẹ sí wájú ẹ̀ ò ní kó ọ̀rọ̀ rẹ lè bá bàbá ológun àgùnjálà bí abẹ́ lè bọ̀. àwọn bàbá wa àwọn ìyá wa tọ́dọ̀ yóò ti yé ẹja fún àwọn létí o bàbá ń raṣọ fún wọn táwọn fún wọn lóúnjẹ táwọn fún wọn ní gbogbo tí wọ́n ń fẹ́ tá a bá jẹ́ wọ́n mọ̀ pé oògùn tí wọ́n ń ṣe ọ̀dà àfẹ́ràn wọn o ṣebí kí kó lè bá gbádùn ayé láti ń tọ́ láti ń tọ́jú wọn àbí ẹ̀rù wa pọ̀ pé tọ́ba ikú ilé wọn náà ni kí wọ́n á ṣe nẹ́tẹ̀yìn ọwọ́ tí ó jáde iná tẹ̀yìn ló jáde mẹ́rin torí pé kúfùrù ní kéèyàn máa sọ̀rọ̀ àṣírù kúfùrù. ọlọ́wọ́ bá aláàdé wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra ọlọ́wọ́ bá ní Sulaiman anábì Sulaiman yìí ṣe kèfèrí o àwọn èṣù àwọn ní kèfèrí àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn lóògùn Ànábì Suleiman ní èso ògùn o ọlá tá a dá a dá pẹ̀lú àdúrà tó ṣe kíni tó ṣe ọlọ́wọ́n dá wọn náà lọ́lá tó bá mójútó àdúrà kò sí tó ń fẹ́ kò sí tó ń wá lábẹ́ ògùn tọ́lọ́mọba aláwọ̀ ṣetán láti ṣe fún ọ tó bá ń ṣàdúrà. Suratu Al-Baqarah aya one oh two ibẹ̀ lọ́lọ́mọba ti sọ pé olóògùn kèfèrí ni ọlọ́run tí ni wàá yóò alimani min ahadin ata yakula malayika kan haruta àti maruta ọlọ́run Allah ó fi wọ́n ṣe fìtínà lẹ́nu ilẹ̀ ọlọ́run ọba Allah ní kí wọ́n dàbí ẹ̀dá wọ́n wá balẹ̀ sílé ayé wọ́n wá ń sọ fáwọn yẹn pé ológun ni wá o ológun ni wá o à ń sógun ìtajà à kíkọ́ ọ̀tá má káyà à àgbéga à ń ṣẹ́gun wọn ẹni tí ọba ọlọ́mọ bí à ń ṣògùn ológun ni wá. wa ma yu'allimani min ahadin hatta yaqula ṣé wàá rí gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá sọ́dọ̀ wọn tí wọ́n láwọn fẹ́ ṣògùn òye èyí tí sọ fún wọn ni pé innama nahnu fitna sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ ìdájọ́ kó lè yí ni wá fáyé ìdààmú ni wá o nítorí lọ́wọ́ wa yìí ìdààmú ni fàlà tẹkùfór fàlà tẹkùfór má di kèfèrí o kó lọ́dọ̀ wa má di kèfèrí kó lọ́dọ̀ wa má di kèfèrí tọ́wọ́ bá ti fẹ́ sóògùn ọ̀yà kèfèrí ọlọ́run káwọn mọ̀láyíkà lérí àánú tó ní wa ó tó wá ní kí wọ́n dàbí èèyàn ká wá sọ fún wa pé wàlá tẹ́kọ̀ọ́ wọ́n ya kèfèrí. wa ma yu'allimani min ahadin hatta yaqula gbogbo àwọn tọ́ba làwọn fẹ́ kọ́ oògùn lọ́dọ̀ wọn wọn ní ìnàmà nánú fìtìnà fìtìnà ni wá ẹwà ní ọlọ́run wọ́n wá ní màláìkà àmọ́ ọ̀làwọn afáàn súnà tó ń sọ fún pípa látẹ́kùkù mọ́tì kèfèrí mọ́sọ̀gùn sọ́tò lùbákọ̀rọ̀ àyà wọn ò oh tù lọ́wọ́ sáà màláìkà ọlọ́run bá sí àwọn ọmọ sí nǹkan mi lẹ́yìn ìtọ́nà bá ní wọ́n ṣe mùtàbídùn ẹlẹ́sìn ni wọ́n wọ́n ṣe kèfèrí àmọ́ ọlọ́run tún ní kí wọ́n wá múra bíi kèfèrí bí ológun bàbá bùn báàsì wọn ní ìtumọ̀ tafsir àyà ni haruta àti maruta àtàwọn abùn tafsir ni àwọn kan gbé lálejànú àlejànú ni lọ́gbọ́n bàlá tẹ̀kọ̀ kúrò ó kú fòrò ní òye torí pé iṣẹ́ ti ṣe kíni iṣẹ́ ti ṣe ni lójú àgbà pé haruta àti maruta àwọn màláíkà méjì ọlọ́run ọ̀dà wọn fún wa wọ́ọ̀nù àwọn èèyàn kó jìnnà sí ogun ṣíṣe sọ́tòlù bọ́kọ́rọ̀ àyà wa o tù nìyẹn náà wa. tẹ́wọ́n ní oògùn bẹ láwù hakíkọ̀ oògùn wa o ẹni bá ní òṣoògùn tá a bá fi àyà hàn súrọ́tù àlùbọ́kọ́rọ̀ àyà wa o tù tó ní àlóhùn ọgbà bẹ́ẹ̀ kò kírun o kò gbàwẹ̀ o bọ́bá kírun tó gbàwẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ torí ó ti pe ọlọ́run bá láàánirọ́ ọlọ́run nìkan bẹ̀ wọ́n ní òsì oògùn wa máa ń ni wọ́n sọ máa ń sì jẹ́ pẹ̀lú kọ́ ọmọ ká wọn kọ́ ọmọ ṣe kí ni kọ́ ọmọ ká mẹ́ta náà ni oògùn wà máa sọ oògùn ẹ̀hìn máa wá gbìyànjú kan ọmọdé ogun ọ̀sẹ̀ gíní ọmọdé ogun ọmọ torí ogun mú yàn inú sọ́ra yẹn lọ́dún tí làmọ́lẹ̀ gbé ogun mú yàn wọ́n ti fọ́nrán kún nàbí yìí bẹ́ẹ̀ nàlẹ́ mari wọ́n sáwùjì nínú sọ́nà ọ̀yà yẹn lọ́wọ́ ọlọ́wọ́n bá nínú ogun tí wọ́n ń ṣe ni pé wọ́n fi yọ ọkọ àtayá ọkọ àtayá tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n sì sàṣí wọn wọ́n sì máa gbára wọn lójú wọ́n sì kọ́ra wọn lẹ̀ nínú súra yẹn lọ́wọ́ ìnáko ìfèrè àkó ńlọrin ìnáko ìfèrè àkó nù fèrè àkó wà èsì máa mú yàn dúdú rẹ wà oyè dúdú òun náà ni ti ológun tó lè rí nǹkan mọ́lẹ̀ tí wọ́n pọ̀ fọ̀ èyí tí wọ́n pè ní funfun òun ló ní tíra gbogbo ẹ̀ náà dúdú náà ni. asairuna mushrikun. lọ́lé ológun bùrọ́dà ti lọ́lé ológun sísà ti lọ́lé ológun umu ti lọ́lé ológun md ti lọ iṣẹ́ ogun ìyálọ́jà ayé olóúnjẹ gbogbo ẹni tí bá ń lọ́lé ológun pátá wọ́n ní ẹ̀sọ́ fún wọn pé ẹlẹ́bọ ni wọ́n àwọn àtàwọn tí wọ́n ń ṣeré wòyà tí wọ́n ń ṣẹbọ kò sí yàtọ̀ láàrin wọn àwọn ọba àmàlọ́mọ́kà kàmá wá mọ́ṣáláṣí kàmá lọ hajj torí tọ́ba ti ń ṣẹbọ gbogbo ìbádà tọ́ba ń ṣe òní tùmọ̀ mọ́ làyínà sọ́lákìtà làyà àbàtọ́ ná àmàlùkà ọlọ́run ní tọ́ba ti ń ṣẹbọ yóò bá gbogbo sẹ́ẹ̀rẹ̀ jẹ́ kí ló wá kí ló tọ́ lọ mọ́kà fún nígbà tó ń sógun tajà ó ń sógun awọ́rò ọlọ́run gba àwẹ̀ Ramadan dání ọgbà lọ́wọ́ ẹ̀ ọgbọ́ ọlọ́gbọ́ ń gbàwẹ̀ fún ọgbọ́ ọlọ́gbọ́ ó torí ẹ̀ lọ mọ́kà ó sì gbàgbọ́ tọ́ba gbàgbọ́ òní sógun torí iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run tọ́ba wọn lọ́wọ́ tọ́ba wọn ṣe mọ̀ bọ́ aṣọ́dọ̀ mi mọ́dọ̀ anabi muhammad sallam anabi ni mo na akọda akọda tan anabi na ni dọbọ le den kan o den kan o di kan thumma nafasa fiha ọwọ tutọsi pẹ nafasa fiha nbẹla nbẹla ni ko anabi jama àwọn tí wọn den kan tí wọn fẹ́ atẹ́gùn sí abikiri tó mọ mọ mi sari nafasa ti fili ọkọdi ẹ ọlọdi yìí anabi ma dagẹ kúl ma ma sadua àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falala kí n sọ níbi aburú àwọn tí wọ́n ń de nǹkan tí wọ́n ń fàtẹ́gùn síbẹ̀ ànábì gbogbo ẹni tí bá ń de nǹkan tí ń fàtẹ́gùn sí tí sì ń sọ̀rọ̀ sí fakọ̀dé sahara yìí ti ń sògùn wà wọn sahara ẹni bá ń sògùn fakọ̀dé aṣiraka ó ti dẹ̀rẹ̀ bọ̀ man ta'allaqa shay'an ukila ilayhi bẹ́ẹ̀ bá fẹ̀mí kọ́sì kankan ọlọ́wọ́ yọwọ́ kó nù ọ̀rọ̀ yẹn ukila ilayhi ọlọ́wọ́ dáadáa kan yẹn wọ́n lọ́ bá ti dáadáa nǹkan tí wọ́n hàn sí yóò rí jẹ mọ́ ọlọ́run sọ fún wa pé kò ní rí náà ní sọ yẹn nítorí kò sẹ́ni tí máa ń ṣe kankan fọlọ́ nínú àdìsí láti mọ̀ pé ẹlẹ́bọ òun náà lẹni tí máa ń ṣe oògùn àṣàṣì oògùn dá àti oògùn kíni oògùn ẹbọ asayiruna khasirun khayra yìí dúnìyà wàlìjánnáta fil akhirah aláàlá amọ́lẹ́dá alukur'ani pé gbogbo àwọn olóògùn pátá àwọn àfa olóògùn pátá àti gbogbo àwọn tí wọ́n lọ lè sògùn lọ́dọ̀ àwọn olóògùn aláàlá amọ́lẹ́ pé ní tí wọ́n ń wá tábí sògùn yẹn wọ́n ní kódà bó wọn bá fún ọ ní nǹkan kan nínú nǹkan ayé tí wọ́n rò pé oògùn ló ṣe é tí wọ́n rò pé oògùn lọ́jọ́ káwọn ní ọlọ́run padà gbà kan lọ́wọ́ èyí onímọ̀ lọ́lé olóògùn kọ́ wá jèrè alálàmọ́lẹ́nu koran ọlọ́wọ́n bá ní wàlá yófòlihù sáhìrù haythu àtà ọlọ́wọ́n bá ní gbogbo omi táwọn olóògùn bá ń dé láyé òun ní rere bẹ́ẹ̀ bọ́lọ̀lẹ̀ tágbà kò ní India kò ní díẹ̀ lè bọ̀ bọ́ lọ ìlú Ìlọrin àwọn ọmọ ológun tí wọ́n sógun fún kò ní jèrè ẹni bá ti lògùn mọ́lé kéwù àwọn ọmọ tí wọ́n lọ́lé kéwù lè jẹ́ yẹn wọ́n mọ̀ dẹ̀ sí rú ni lábẹ́sọ fáwọn tí wọ́n ń da ìsìláàmù pé kán lè tu ilẹ̀ ń bẹ̀ ẹlẹ́ lè mú níyà kẹ́ ẹ túlẹ̀ ẹ kò kan jáde fá. táwọn àlejò ní òní bíbẹ̀ lẹ̀ àwọn jẹ èèyàn òṣìṣẹ́ àmọ́ òní ni ó jèrè àwọn àlejò àwọn èèyàn ní ògùn mọ́ ilẹ̀ Yorùbá a àfa kan ni lọ́fẹ́ rí tiẹ̀ lẹ́yìn aago mẹ́ta òru. làdáni bá jáde làdáni ń sun ilé kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì lónìí làdáni lọ́ọ́ lè sùn abẹ́ ṣiṣẹ́ kan bí ni nígbà lẹ́sìn máa lóòótọ́ wọ́n rí i pé ìyẹ̀pẹ̀ tó wà níbi àbáwọlé mọ́ṣáláṣí ó tutù àwọn ọ̀gbẹ́ bíi tàwọn yòókù ó ṣe jẹ́ pé wọ́n da yẹ̀pẹ̀ gbígbẹ wọ́n da síbẹ̀ àmọ́ padà hàn láàárọ̀ ẹ̀rí lórí social media láìpẹ́ yìí àfa kan tí wọ́n ń wo abẹ́ ìtẹ́ ìtẹ́ títí máa ń ṣàdúrà láàárọ̀ ìtẹ́ nínú mọ́ṣáláṣí gangan lélẹ́yìí o àwọn brothers wọn padà wá rí pé táìsì kan ó yàtọ̀ láàrin àwọn táìsì tó wà ní abẹ́ ìtẹ́ àfa ìmáàmù ibi wọn ti mọ́ọ̀pù mọ́ṣáláṣí làwọn bá sọ fún mọ́ọ̀mù pé kí ni wọ́n ṣe sáàrin yìí tí táìsì lè fi yàtọ̀ òun tuntun ìtumọ̀ ni pé wọ́n ti wú ilẹ̀ ẹlẹ̀ lónìí kò sí kankan bẹ́ẹ̀ mi náà ṣe ṣe gbẹ̀ nánu àwọn bọ́dà ní kíní yóò rí bẹ́ẹ̀ àwọn ọgbà fáyé gbọ́ wọ́n ju àmọ̀ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ wọ́n ju dígà sí tí wọ́n gbé jáde òòrùn ńlá lábàá yìí àmù ni wọ́n pè é lọ́rin àmù òòrùn kí ni wọ́n kó sínú òòrùn náà jẹ́ mọ́ àwọn jàǹkáwọ̀ jàǹgà jàǹgà tẹ́lẹ̀ mọ̀ pé. Eh, eh, ológun lè ní làákàyè ọwọ́ ń wá ọlá ọwọ́ ọlá sáwọn kan jẹ́gẹ́jẹ́gẹ́ yìí lọ́wọ́ àkójọ. wọn kọ̀ làwọn ní àfáàbò ní oníkásọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpè tó torí káwọn ní àwọn èèyàn sábà ní ọmọ ẹ̀fọ́ dákẹ́sẹ̀ mi ní láì náà lọ́wọ́ fi ṣe ìrọ̀ fíṣẹ̀ mi ní láì kọ́ fíṣẹ̀ mi ní tara ti tiẹ̀ ní kò sí tọkọ pẹ̀lú fíṣẹ̀ mi ní la tọ́ba kọ ọlọ́run wa ló lówó ẹni ọba sì lówó yóò fún ọ lẹ́ni ọba sì ní ọjà ní mọ́sálásí asẹ́ni alájà ẹ̀mú yẹ báyìí wá alájà ẹ̀fìn báyìí ránṣẹ́ asẹ́ni ó ti jòkó lásẹ̀ asẹ́ èso nígbà táwọn yẹn láyà débẹ̀ yẹn kí ló tó wá kó mẹ́jọ bá ṣé ilé kéwú táwọn ọmọ kéwú ṣé ilé kéwú táwọn ọmọ ọmọ wa lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí alìjánná wọ́n ní èèwọ̀ ní fẹ́ni tí bá ń sọ ògùn o ọlọ́run bá ní innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu náà ọlọ́run gbogbo ẹni tí bá ń ṣẹbọ ọlọ́run ní kò ní wà ní jẹ́nà o ìwọ ni kó wà ní jẹ́nà o torí pé ẹbọ ti ẹbọ ó yẹ èèwọ ni níbo tí wàá ṣe èèwọ oògùn ẹbọ ni àbí ẹbọ sì ní èèwọ ni tọ́ba ti wá ṣe èèwọ̀ èèwọ̀ náà ní kọ́ wọ́ àlìjáná ọlọ́run ọlọ́run bá ní fọkàn ní harrama Allahu alayhi náà Suratul Maida àyà seventy two lọ́wọ́ ipe gbogbo olóògùn lẹ́lẹ́bọ gbogbo ẹlẹ́bọ sì ní kò ní wọ àlùjánnà wa nílẹ̀ Yorùbá èyí táwa wà yìí yóò ká mọ ìran tó gùn pín sí torí nígbà míì wọ́n ní onídàlù kò kì olóògùn wọ́n ní olóògùn lòun kò kì onídàlù tọ́ kí ni wọ́n ń pè ní oògùn kí ni wọ́n pè ní idán àwọn àǹfààní méjèèjì náà náà lẹ́bọ̀ méjèèjì náà èèyàn ò lè rí kan ṣe ń bẹ̀ àbí kó wà lọ́wọ́ pẹ̀lú ṣèyítán àdìjànú. làwọn bá fi wá pin sí méjì pé àṣírù náà wà eréṣin méjì ni sírù làákìdì ẹ̀yọ́ màá yá mi sírù tó jẹ́ ti àṣàṣì tí wọ́n mú kankan ṣẹ́rí nǹkan tí wọ́n mú tí wọ́n fatẹ́kùn tí wọ́n máa dè ẹni tì ló lè jẹ́ anything ló lè jẹ́ nígbà míì ó lè jẹ́ igi tó bá wà lójú ọ̀nà nígbà míì ó lè jẹ́ àpòmọ́gi nígbà míì ó lè jẹ́ igi àjọbalẹ̀ nígbà míì ó lè jẹ́ igi epo kíni èpo ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó kù síbi tó lè tìyàn lọ. awọ tí wọ́n fi ṣe ó yẹ ìtaàsì tani bá ti sọ náà ni ó lé ní awọ ejò ni ó lé ní awọ gàlà ó lé ní awọ kíni ní awọ màálù ó lé ní awọ ewúrẹ́ ó lé ní awọ mùsù olóńgbò òkúkú gan nítorí pé ìṣìnà ni bó ṣe wá kù tó náà ó lè sògùn tó tóbi jáde láyé wọ́tọ́ wájú ológun tọ́ba ti ń ṣe kan tán wọ́n mọ̀ sọ fún ọ pé ah, ó tó kù kan ah, tọ́ba ti ń ṣe kan tán wọ́n lọ tó kù kan títí tí màláìka kò fìdí bọ̀ ọ̀kẹ́ra nìyẹn wọ́n sì lé ayé ah, wà nù kọ́ wa ní ààyè mímọ̀ kó mọ́ṣáláṣí sílùú lọ́rin èmi ti mọ̀ ọ́ àwọn àfáà méjìlá lọ́mọ́ká eh, gbogbo àwọn opó àdúgbò èmi ní tọ́jú wọn àwọn ọmọ àwọn ọmọ òrukàn ah, gbogbo ẹ̀ tètè fò ogun ogun òróòrò ni tí máa ń bá ìbáàdà jẹ. sírù làákìdì yìí jáǹpé lásàsí òun lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sírù takhayil sírù oyè àtàkàyil òun náà ni ogun idán ogun kí ni jama idán méjèèjì náà ìpàṣẹ sunan sẹ́ẹ̀rí sírù làákìdì. Eh, huwa akidu àṣìyá wa yunfadhu fiha ma'a taklimi al-jinni bima yuradu bil-mashhur tí wọ́n bá ti ní lọ́nkàn yẹn tán bóyá ṣùgbọ́n àgbàdo ni wọ́n lọ òògùn funfun àti pupa wọ́n lọ ọmọ wọ́n lọ ọmọ ẹgbẹ́ sẹ́ni lọ́mọ ni wọ́n mọ̀ fàtẹ́kùn sí wọ́n máa ń pè kankan sí ọmọlágbájá ọmọlágbájá afẹ́kọ́ ya wèrè ọmọlágbájá ọmọlágbájá ayé afẹ́kọ́ ṣe kíni hmm, afẹ́kọ́ máa sùn ayé afẹ́kọ́ dìde dẹ̀rẹ̀ eh, ọmọlágbájá ọmọlágbájá afẹ́kọ́ máa fẹ́ràn alágbájá ọfẹ wọn wà mú àbí lágbájá àfẹ kó dùbúlẹ̀ àárẹ̀ àwọn ni wọ́n pè tọ́ba tí wọ́n sì tí wọ́n ń dì ṣé ẹni tí wọ́n ń dì yẹn gangan kí ọ̀nà rẹ̀ lọ lè ṣiṣẹ́ ìbílísù tó ràn wọ́n lọ́wọ́ tó gbé sùkú àgbàdo lé wọn lọ́wọ́ tó pè lọ́lọ́run fún wọn ipe kí wọ́n wá rà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ òun náà wà nà ló ń bẹ̀ yọ wà lọ́lẹ̀ ṣe kí ni yọ wà lọ́lẹ̀ ṣe aburú tí wọ́n gbà lérò tí wọ́n fi ń lọ nǹkan tọ́lọ́mbà ṣe kí ni tọ́lọ́mbà fẹ́ وما هم بضارين به من أحد إلا بإذن الله اللهم قال لنا آية سورة البقرة آية 102 اللهم قال لنا gbogbo wọn kó jọ pátá tọ́wọ́ wò wọn ọlọ́run yóò ṣiṣẹ́ ló ṣe jẹ́ pé ìwọ láti fara ti ọlọ́run wà lá sẹ́rí eléyìí wọ́n dà ṣẹ́dù sẹ́hẹ̀r òun iná àwọn sírù oògùn tó burú jà yìí kọ́lọ́ wọn ṣàṣọ́ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ lọ́lọ́run kí ni wọn mi ń ṣáàdì náfà tààtì fìlẹ̀ ọkọ̀dì wọ́n ní ó ṣẹlẹ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam labidu bin al-asabi al-yahudi ọ̀daràn ológun yahudi kan wọ́n kó pẹ̀lú labid òun lọ́wọ́ sọ ipe kọ́ ọmọ kékeré kan kọ́ lọ lè mú irun anabi tó bá já sílẹ̀ wá wọ́n máa ń fi ẹ̀yà ara yẹn wọ́n máa fi sọ ee tó bá sásọ ọ̀sọ̀fájì ẹ̀kọ́ wọn wò dáadáa o wọ́n ń kásọ o bàbá lè sèrè lọ́dọ̀ bàbá kò fura kó di pé irun rẹ̀ wọ́n dà síbi wọ́n dalẹ̀ sí kótó ṣe kíni kótó kú mẹ́ẹ̀ bàbá wọn bàbá tí báyà ń fárí wọ́n lè pèsè kọ̀rọ̀ pé tó wọ́n lọ́n fárí fún dákun bá wa ṣẹ́ díẹ̀ wá ń ṣẹlẹ̀ látàná dọ̀la tọ́lọ́ máa fẹ́ bẹ́ẹ̀ irun yìí wọ́n lọ mọ́ yàrí wọ́n fi sínú igi ọ̀pẹ wọ́n lè lè jù sí odò zadwa anabi ìyípadà dé bára anabi àbákò débi látàyè àmọ́ ìyípadà débi ara àwọn Yahudi fẹ́ pa ànábì kọ́ mọ́ lè jíṣẹ́ Islam mọ́ wọn lé ànábì àná mo wẹ̀ lẹ́ẹ̀kan ó mọ̀ lágbájá mo wẹ̀ lẹ́ẹ̀kan àyẹ̀wò ẹ̀ bí ike bẹ̀rẹ̀ rárá ẹ̀ ọ̀sẹ̀ ó wà sọ ibò hàn. ọmọ ya sọ fún pé yọ̀dà kò tètè máa ṣe àwọn arúgbó yàtọ̀ fúnra rẹ̀ torí ìsàsí mú yọ. ọlọ́run fẹ́ kó mú ànábì nítorí bọ́lọ́run fẹ́ sọ súra ńlá méjì kalẹ̀ sórí àtọmọ fi ń kásà sí kù lára sórí àti èèyàn máa ń kà kásà sí òfin ní sekini tí òfin ní mọ̀ọ́yà ọlọ́wọ́ àfàdé bẹ́sẹ̀ fúlàtàkà pé wọ́n náà láyé wọ́n náà láyé oṣù àmì torí wọ́n náà lè jíṣẹ́ kẹ́ni tí ọ̀gbọ́n gbọ́ yẹ wọ́n mọ̀ pé kò jẹ́ mú ànábi yóò ṣọ́ àmú ànábi ànábi lọ́lọ́run fẹ́ràn jù sádàwọ̀ kan mẹ́lẹ́ ayé tọ́lọ́wọ́ mi kànábi náà àdáwọ̀ táwa rán tànábi tuntun ti wá lọ́wọ́ làwọn mọ̀lẹ́kẹ́ wá sọ kalẹ̀ ọ̀kan tó ń wèrè ọ̀kan tó ní ẹsẹ̀ wọn kan falaki wọn kan nurse wọn kan falaki wọn kan nurse oye gbogbo kan bá wà nọ́ọ̀mà padà ọlọ́wọ́ fi hàn náà pé ibi báyìí ni wọ́n ṣe kíni ni wọ́n rí ma wọ́n sì lọ́bẹ̀ wọn lọ lè yọ ọ́kọ́ wọ́n padà wá mú làbídì náà dé o wípé làbídì ni làbídì wọ́n lọ́ múrun torí wọ́n padà ya wọ́n padà ya gbogbo ẹ̀ wọ́n bá run wọ́n bá yàrí gbogbo ẹ̀ wọ́n bá fẹ́ làbídì wọ́n lọ ṣe ọlọ́run àwọn sábà ní ẹja pa òun náà ẹni tó fẹ́ pààyàn anábì ní láti tó lò ẹ má ta ìfilẹ̀ mọ̀yọ̀dá ẹ ẹjẹ́ mọ bá tiẹ̀ lọ. tí wọ́n máa ń ka àwọn afọwò rọ̀sùn sàṣálà àmójúkú anábì sàṣálà tí wọ́n máa ń ka láwọn afa wọ́n ka ọ̀rọ̀ làbíbi ọwọ́ rẹ̀ tán ẹni tí sàṣọ nílé ológun. wọ́n náà sọ bó ṣe ṣe tó bá jẹ́ wọ̀ à ń gbà tí èsì wọ̀ ajẹ́ pé ìwọ náà máa kọ́ ṣe bó ṣe fi lọ́mọ sàmójúkú fáwọn yẹn tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ pa ọ́ nígbà wọn ti rí ọ pa ọjọ́ ń da wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lọ́lọ́wọ́ aláàtú sọ fún anábì pé kólé àwọn tó máa ń sọ ọmọ dákẹ́ yìí máa wá sọ ẹ máa ẹ rí bẹ̀rọ bẹ̀rẹ̀ falà pẹ̀lú ọlọ́run bàtọ́ lásùbà mi ń ṣàlẹ̀ màkàlà níbi aburú tí ọ̀dà omi ṣàlẹ̀ káàsìkì ìdá wákọ̀bà níbi aburú òru tílẹ̀ bá sùn omi ṣàlẹ̀ náfà àtàtì fílẹ̀ ọkọ̀ tẹ̀rẹ̀ tọ́pẹ́ wọn máa wàṣọ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sàwáhì tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá ń dì ọwọ́ ní kò sóògùn ọgbà kura gbọmọ nìyẹn yìí sì mú yàrá lọ́wọ́ fi ní káyọ̀ bí ọmọ wàṣọ kú onímọ̀dàkẹ́ àwòrán yìí máa wàṣọ bí rọ́bìlì pẹ̀lú ọlọ́run ibẹ̀ láti mú jáde pé ọlọ́run nìkan là á fi wàṣọ ayé tó sóògùn mọ́ torí táyà sọ fún anábì nìyẹn anábì ni wọ́n sọ̀rọ̀ wọn ka falaki wọn ka nasi ala nabi ya eléyìí pọ̀ láwùjọ wa táwọn yẹn máa fi ń ṣèkà fáwọn èèyàn sirul akidi yìí ọ̀pọ̀ láwùjọ wa ẹgbẹ́ tí wọ́n ní ẹ má dáa lóhùn àhàn lè mà á kọ́ lọ́gbọ́n á jọ ọmọ bó ṣe wà wọ́n lọ́jọ́ lóògùn yẹn wọ́n lè ní kankan mú dání tí wọ́n bá sì lè kankan mú dání wọ́n mọ̀ wọ́n mọ̀ ó kọ́ rẹ̀ lọ́wọ́ tó bá dọ̀hùn báyọ̀ máa lọ́wọ́. orúkọ bàbá àti yẹ àbó yàrá ló ní ádámà lábìsí ẹ ádámà lọkọ bàbá yẹ àwa wù lábìsí ó kọ ìyá ẹ ẹ wo bí tá àṣetánì tó gbé wọn lọ Ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa ọlọmọdé alùpàdé sèrò sínú bá mú àfa yọ ọmọ wí kátikáti o yọ ọmọ wí kàmí o tọba fi rẹ lẹti sírù bá mú ọ oyé wàláyé ọdà o ó sì lè wà ní ayé kọ́mọ́ wà láàrin àwọn tí wọ́n ṣe sírù wọ́n lọ́wọ́ gbìyànjú lórí pé òun kàṣkárò ní sírù òfin ní sékíní ní òfin ní mú ọ èyàn lọ́jà olóhùn sí láàrin àwọn tó ń ṣe sírù ó sì lọ́jà ọlọ́jà àwọn tó wà lọ́jà ninety nine percent kí ni wọ́n ṣe jẹ́ wọ́n sírù ni ọ̀ wá kàṣkárò ọ̀ ọjà kó tó wọlé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu bíyẹn ìdí ìdíkàyè wọ́n wà á làkùn lè ṣe ìkọ́ni kí ni wọ́n mọ̀ ká lọ́wọ́ wọn ọjà o kó tó wọjà ló ti dúró ló ti ká kó tó wọ bẹ̀. ọwọ́ lọ́la ni ọjà wa ń ka irọ́ o ọ̀ka kó tó wọjà tó o bá wọn rántí dé tó àwọn fáwọn ni wọ́n dà ọjà ká tí iná ọba ti wọ́ ẹ torí kó lè jẹ́ pé sọ́ọ̀bù àkọ́kọ́ yẹn náà ni ló ti tẹ̀ kán mọ́lẹ̀ ọlọ́mọ sàṣọ́ ní kọ̀ọ̀kan wa sírù alákọ̀ọ́kọ́ nìyẹn jama eléyìí wọ́n fi ń yàyà wèrè wọ́n fi ń sọ̀yìn dẹ̀dẹ̀rìn wọ́n fi ń di oyún oyún oṣù mẹ́wàá mọ́kànlá oyè ọ̀sẹ̀ mẹ́ta yóò sì máa rọ bí ọlọ́run yìí sírù omi ẹ̀yà wa o ẹ̀yin náà máa ń síbẹ̀ o ẹ̀sìn máa kàṣíkàrò o kàṣíkàrò ẹ̀sìrù mẹ́lẹ̀ ha o ẹ̀yọ́ máa yá mi tí wọ́n máa lọ tí wọ́n fi jẹ̀lẹ̀ bá wà tó fi bò ó la tí wọ́n máa ṣerú kíyà fún tí tí wọ́n mọ mọ́lẹ̀ pẹ̀lú àwọn máramù rẹ̀ tí wọ́n mọ tí wọ́n mọ pọ̀ à ìgbà ọlọ́run sọ́fà náà kọ́ mọ́ dákẹ́ sáwọn adáwà dákẹ́ sáwọn akẹ́rẹ́ wà kóhùn dákẹ́. sírù ẹlẹ́kẹ̀jì òun náà ní sírù tahyil òun náà ní sírù tó jẹ́ ìdàndá ìdàndá ni ara òní ni ẹni tí wọ́n sà sí àmọ́ ọ̀tọ̀ ni tí ọwọ́ alẹ́ ọ̀tọ̀ níjọ́ máa rí ee eh, yọkàn wọn imagine imagination ni ìrànwọ́ iná pè ní dá bí kéèyàn yọ ọ́nà lẹ́nu ẹ̀hẹ́ ibi tí bẹ́là máa ń sè yẹn bẹ́là ẹ̀hẹ́ èmi ò sọ bó ṣe kú o iṣẹ́ tí ń ṣe lèmi ṣe kí ni lèmi ń sọ bó túbá bí ò túbá mi ò àbọ̀ iṣẹ́ tí bẹ́là ń ṣe èyàn ò ní ṣe kọ́wọ́ ìjẹ́dà iṣẹ́ là ń sọ́nsẹ̀ mọ́ torí pé àmọ́ bó ṣe ṣe kí ni bó ṣe kú. ẹ̀yọ́ màá yá mi bọ́ bá yọ ọ́nà lẹ́nu jàmá ẹnu rẹ̀ ó jóná iná kọ́ atẹ́gùn ló yọ iná lẹ́yìn ṣe kíni lẹ́yìn rí ìfára ti ṣe sùn ní èṣù wá sọ atẹ́gùn di. iná kìí sì sinna takayi. àwọn tó sọ̀rọ̀ pẹ́lá náà wọ́n ní ó travel lọ India ipe ilẹ̀ India ló ti gba wìláyà yẹn wá torí wòlíì wọ́n pè ẹ̀dẹ́kun ṣe India ilẹ̀ India kí lamọ̀ tẹ́ máa ń ṣe lọ́wọ́ tó ju májíkì lọ ẹ̀ kí lẹ́kùn májíkì ní Islam síhìrù ni kí lẹ́kùn síhìrù ẹ bọ́ gbogbo ẹni bá tún ṣerú ẹ̀ nísìnyí oyè tá a bá rí àní kírun lẹ́yìn ẹ̀ àní sálámà sí gbogbo ẹni bá tún síhìrù tàkìyì tọ́lọ́hùn náà ìṣìṣàánà tó ń bìlìjì òun náà ń ṣe kí ni òun náà wà lọ́wọ́ pẹ̀lú àlìjànnú ni wọ́n ní amadu seyiri yẹ sàásà irú min xilalihi ilà kọ́lí bil haqa'iqi eh, fayara masuhuru shay'an ala ghayri haqiqati wọ́n ní tí wọ́n pè ní sẹ́rù takayil òun náà ni pé ẹni tí wọ́n sàsí alásàsí yẹn yóò ṣiṣẹ́ kan iṣẹ́ tí ó ṣe náà ni pé yóò yí nǹkan padà lójú ẹni tí wọ́n sàsí ẹni tí wọ́n sàsí yóò máa rí nǹkan tí èsì nǹkan tó wà nílẹ̀ fayara insanu thabita mutaharika nǹkan tí ó dúró gbọdọ̀ gidi yóò sì máa mì lójú ẹ̀ ẹ̀hẹ̀ sírù ni nǹkan yẹn dúró gbọdọ̀ gidi lóòótọ́ kò sí ti ń mì àmọ́ èṣù ní ṣe kíni òun ní mì lójú yàn wọ́n ní wàlúmùtàhábì kàtàbìtà nǹkan tí ń lọ tí ń lọ tí ń bọ̀ yóò wá dẹ́gbà tó dúró lójú kan ìsìn lọ ń bọ̀ ìsìn lọ ń bọ̀ àmọ́ èṣù orí gbígbà tó ṣe tó dúró lójú kan àsọ̀gẹ́ra kẹ̀míra nǹkan tó kéré yóò máa tóbi lójú yàn àwọn ní ní máa ń da mọ́tò àwọn ọmọ ìjáde àti máa ń lò dáadáa àwọn tó máa ń da mọ́tò yẹn mọ́tò two point five kámúrì ni àbí yóò máa wá rí bíi mọ́tò seven point five mọ́tò two thousand and nineteen oye ìgbà tó bá ti fi ọṣẹ yẹn fọ́ àbí wọ́n da kínní yẹn wọ́n da oògùn yẹn wọ́n da sára mọ́tò yẹn àbí hàn tún náà ni wọ́n ṣe ẹ wàá rí ẹni tó fẹ́ ra mọ́tò yẹn yóò mọ̀ wá ní mọ́tò two point five ní six million torí pé mọ́tò two thousand nineteen ni wọ́n pààkì lẹ̀ two thousand and twenty two lòun mọ̀ ṣe kínní lòun mọ̀ rí torí wọ́n tó tóbi díẹ̀ yóò ṣe fine yóò wá ní ẹgbẹ́ six point five àní ó ṣe yìí padà ẹmu six point three wa six million three hundred thousand lọ́ba ní gba six million ọ̀dà ó ṣe yìí ẹ̀kọ́ wa mọ́tò tó yẹ kọ́ tà ní three million yóò sì fi yóò fi wá mílíọ̀nù lọ́dẹ sí àbúrò jẹ́ làbí tó wà nínú ilé tó bá ṣe iṣẹ́ ẹ oògùn síìrù yẹn tí wọ́n wọ́n sí mọ́tò yẹn wọ́n wọ́n sí rí ilẹ̀ wọ́n bá ní kọ́ wàrà lẹ́mí kan ṣàdúrà wọn wọ́n rí nǹkan mọ́ nílẹ̀ o wọ́n lè rí mọ́bẹ̀ wọ́n lè fàṣẹ rí ẹ̀ tí wọ́n bá ti débẹ̀ ilẹ̀ tí ò da ó sì máa rí ìgbà tó ṣe kíni ìgbà tó da ilẹ̀ one plot ọmọ ni ní one acre yọ fẹ̀ yọ fẹ̀ torí pé sírù tàkìyè nìyí ọkọ̀ rẹpẹtẹ táwọn yẹn máa ń ṣe wọ́n máa ń ṣe fáwọn tó máa ń wọ́kọ̀ wọ́n ní àtíkè ká máa fi gbájú arábìnrin táwọn yẹn ò pè wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kí obìnrin tí ń wọ́kọ̀ wọ́n máa pè ọkùnrin náà ń lò ó gbogbo ẹ̀yìn ò ní ṣe é kó jèrè. ọláyà náà alukur'an àwọn ológun farao àwọn sahara farao wọ́n máa sẹ́rù yìí òní wọ́n mọ̀ jù àwọn ológun farao oye làwọn ń bọ̀ farao náà ní ká máa bọ̀ kán wá padà idán tí wọ́n ń palẹ̀ mọ́ lọ́wọ́ òun náà ni sírù kínní sírù tàkàyè wọ́n wá déwájú musa anabi musa aleyhi salatu wasalam kọlu ya musa wọ́n ní ìwọ musa imma antulikiya tí wọ́n lọ́kọ̀ọ́kọ́ padà ni tí wọ́n lọ́kọ̀ọ́kọ́ dára ni wa imma anakuna awalaman alikọ́ àbáwa ni kakọ́kọ́ ṣe kí ni kakọ́kọ́ padà tiwa kakọ́kọ́ dára tiwa kọ́lá aliku anabi musa náà yìí ní dára fayidá hibaluhun wọ́n ní fàyídà ìbàlù nígbà na àwọn okùn sílẹ̀ fàyídà ìbàlù nígbà na okùn sílẹ̀ okùn níbà okùn ní wọ́n gbé dání o bí okùn màálù tàbí sọ màálù yẹn tí ma nígbà yẹn nígbà na okùn sílẹ̀ wọ̀rọ̀ wọ́n sí yuhu àwọn ọ̀pá igi nígbà dá sílẹ̀ wàrà ọlọ́run ní sọ lẹ́yìn alùpùpù rà ní jama o ọlọ́run bá ní wa isiyuhum yukhayyalu ilayhi ilayhi ay ila musa sọ pé àwọn bọ̀dá mi wọ́n làwọn gba sọ̀yìn buhari gbọ́ àbí nítorí pé ẹ inú àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé wọ́n sà sí ànábì àbí ó sì mú tọ̀ ọlọ́run wa ń sọ tànábì musa náà sànábì musa yìí sànábì ọlọ́run ọlọ́run wa ní yukhayyalu ilayhi ìwà ń dàrú ọwọ́ dàrú mọ́ musa lọ́wọ́ min sihirihim látara síru látara síru wọn anaha ọwọ́ dà gẹ́gẹ́ bíi pé tẹ́sí á. kí wọ́n lọ bí ejò kí ni ọlọ́run sọ pé ń lọ bí ejò okùn àti kí ni àtọ̀pá ànábì musa ìrúbà o torí ọ̀tọ̀ ni ti musa rí síru yẹn mú ànábì musa rí òun ẹ̀ lè kéwu ọlọ́run fẹ́ kó mú lí hikmati ilahiya ìdí pàtàkì tọ́lọ́wọ́n bá aláàfẹ́ lójú ọ̀sẹ̀ lẹ́bẹ̀ ọlọ́run wá ní ìwọ Musa ọlọ́run la takhaf innaka antal a'la má bẹ̀rù adẹ́pẹ̀rù ń ṣe kí ni ẹ̀rù ń bà akẹ́yìn orí ejò ẹ̀rù bà sírù ń bà yẹn lórí yẹn kọ́lọ́mọ ti sírù mu wa ní mọ́pọ̀lọpọ̀ mi ò ẹni tí ń lọjà tí ń lè ra sọ ọ̀pá mẹ́jọ ọ̀pá méjì ló sì nídìí ọrọ pa ọmọ mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá níwò délé tán ajá sọ pé ẹfẹ́ máa tásọ ní ọlọ́wọ̀n tásọ ó ní wọ́n kàn rí bá àwọn aṣọ yẹn dá ọlọ́wọ̀n lọ́nà kọ́dà tó aká pé ọba wádìí wọlé ọwá ni tọ́ka لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير أعوذ بكلمات الله تعالى من شر ما خلق الله لا آه wọ́n ní ọwọ́lé wọ́lé wọ́lé wọ́lá ìwọ́ àdínú mọ̀lẹ́ ọ̀rọ̀ ìràkúrà ọ̀rọ̀ ìràkúrà ìtò mú àdẹ́bì Musa ni òní mú o ẹ̀yọ́ mi àwọn àfáà náà ń ṣe kíní fún wa wọ́n rí mọ́lẹ̀ wọ́n fi wọ́n gbá wọ́n fi wọ́n fi wọ́n ṣọ́ọ̀bù ìmí ìyá yẹn so mọ́ra ìmí wọ́n so kọ́ gbogbo ẹ̀ sẹ́rù takayéli ni ọlọ́mọ náà nà á tẹ̀sán ọlọ́mọ bá ní ọ̀pá dejò lójú Musa o bẹ́ẹ̀ sì ni kò dín kíni kò dejò Musa ní rí bí ejò sọ́tòtọ́ ha aya sixty five sixty six lọ́lẹ̀ ká ibẹ̀ ni ó jọ mọ̀ pé Ògún ṣe kíni Ògún wà ní wọ́n fi ń pè àwọn léyìí ní dá nínú èdè tiwa o àmọ́ nínú èdè Islam Ògún náà ní méjèèjì àwọn tó máa ń padà yóò máa fi ọ̀bẹ rẹ́ra rẹ̀ ń kù ẹgbẹ́ ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀fún lọ́bẹ̀ mi ẹ̀fún lọ́bẹ̀ mi àwọn náà ṣe nígbà lọ́wọ́ yẹn àbí nígbà mi kọ́kọ́ bẹ̀ mi lọ́wọ́ yín àbó ti fi àwọn òróró kan ó ti fi ra kíni ó ti fi ra kùn òògùn ni wọ́n máa bọ́ lẹ̀ lójú ti yín ẹ̀jẹ̀ lẹ́yìn ọmọ sí kíni lẹ́yìn ọmọ rí bàbá kan ya ọkàn mú kíni yẹn kó lẹ́bàá rí pé ah ikùn rẹ̀ ọmọ la yọ wá ní ẹ jálà bí bẹ̀rẹ̀ nìyí torí àwọn onídàá yẹn ìtẹ́wọ́n fi ti dá yẹn síwájú ni pé káwọn lè rí ọkàn àwọn yẹn fà láti máa ṣe jálà bí fún wọn láti máa gbọ́ owó lọ́wọ́ wọn. ẹ̀yọ́ màá yá mi ọlọ́run ní kọ́lá haliku inú àyà mi nínú suratul A'raf ọlọ́run bá ní Musa ní haliku ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀dára yín àràtẹ́fẹ́ dára ẹ̀dá káwọ́ falamma alqaw nígbà tí wọ́n wá ṣe tí wọ́n wá dáa tí wọ́n da ọ̀pá àtòkùn lẹ̀ saharu ẹ ọlọ́run ní saharu ayunanas ẹ saharu ayunanas ọlọ́run bá ní ojú wọn ni wọ́n ṣe nǹkan sí ojú wọn ni wọ́n sahara wọ́n da nǹkan rúmọ lójú ẹ̀hẹ̀ wọ́n sàrẹ̀hàbúhùn wọ́n wá dẹ́rù bà wọ́n wọ́jà òbí sẹ́hìrín azim ọlọ́run bá ní sírù tí wọ́n gbé wáyé tóbi aláàlá sọ fẹ́ ọ̀wá náà sí sírù tọ́wọ́dì gbàgbé sínú mbẹ definitely àwọn máa ṣàdúrà kí sínú ọmọ ṣe kí ni kọ́mọ mọ̀ sọ́tọ̀ làárọ̀ àyà one sixteen yóò máa jẹ́ sírù idán tọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. àwọn ẹ̀yà lásán àwọn ẹ̀yà ẹlẹ́ran ẹran ẹran àsámẹ́gun tó tó bá ti wọ́n kan sábẹ́ káńtà kí wọ́n tó débẹ̀ ẹ̀rọ àsọ́mọ egun oye tí o ju two thousand lọ ọ̀rọ̀ àti ten thousand wọlé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà ni wọ́n máa ń ṣe sẹ́rù tàyè ibi àdáwò wa wà ní pé wọ́n wà ní àwọn ènìyàn láwọ àwọn sakuru fún yàn òun fi tajà yóò wà ní oògùn dáadáa ni á ní kí n sóògùn tó dáa oògùn tó mú ọkọ ònú Islam sọ́wọ́ ṣe dáadáa fún ọ nù oògùn tó jẹ́ pé àdìjànú lòun fi ń tajà awọ́rò tó ń ṣe àwọn àjànú ní ń fa àwọn èèyàn wá níjọ́ àwọn àjànú bá parí iṣẹ́ tí wọ́n ṣe mọ́ gbogbo ohun tó kójọ ọlọ́padà ta gbogbo ohun tó kójọ ọlọ́padà ná ọ̀padà wá sunkún ọ̀wà gbé arẹ ọ̀wà ló lè wọná lọ́rùn ọ̀wà ló ṣìkà òun ṣìkà fún rẹ òun tó ń ṣìkà fáwọn èèyàn tí wọ́n ra nǹkan tí wọ́n lérò láti ṣe kíni láti rà ẹ gbọ́ táwọn fáwọn sọ pé ológun lòun ló tàbọ̀ tó àwọn èso ògùn kan táwọn àwọn olùfáà ní nílẹ̀ lárúbáwá náà wọ́n máa ní àṣírù aṣíwájú wàṣírù àbẹ̀yà ẹ̀ wọ́n ní àṣírù ah, aṣíwájú làwọn làwọn lè yìí àwọn afáà ní kí ni yàtọ̀ láàrin méjèèjì lọ́dọ̀ tí wọ́n mí náà ẹgbẹ́ tí wọ́n máa sọ pé bóun ṣe wà yìí ẹni bá ń wọ́ mọ òun bá tó bá lóyún òun bá ṣe nǹkan tó fi kọ́ tó yóò fi ní ṣe kíni tí yóò fi ní wálẹ̀ èyí tó yẹ kó fún ládùúgbò tó máa ṣe kó sì lọ́sibítù. àkísàmù sẹ́rí bá da akidi jẹ̀mí àdáwátì àṣẹ́rí bí amúrìjì wọ́n ní àwọn àfa àwọn pín gbogbo òògùn tí wọ́n ń ṣe wọ́n pín sọ́nà mélòó ọ̀nà mẹ́rin wọ́n ní àṣírù àwáyé àwọn sírù kan tó jẹ́ pé atẹ́gùn ní bá ṣiṣẹ́ wọ́n so kọ́ yọ ma wárò dòdò wa kullama marra rihu zada ta'thir fil masafo wọ́n atẹ́gùn bá tó máa ń fẹ́ báyìí tí ń lọ tí ń bọ̀ bí wéèrè ni o báàrẹ̀ ni o ìgbà náà ni e, sírù yọ lágbàá lárùn ẹjọ́ mọ̀ ní ara ń yóò tún jáde yóò tún pariwo ẹni tó ti láre wọ́n so kọ́ ni atẹ́gùn ní bá ṣiṣẹ́ tọ́wọ́tà àsìkò tí atẹ́gùn ṣe kí ni tí atẹ́gùn fẹ́ méjèèmú àjẹ̀nú pẹ̀lú àwọn tó so kọ́ ni pé tátẹ́gùn bá ti ń fẹ́ àwọn ọmọ lọ́ọ́ lè dá aláàmú tátẹ́gùn bá fẹ́ lára rọ́bà lẹ́nu lédè ẹ̀ tẹ́bá sì wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń so kọ́ àwọn igi àti gbogbo àwọn àdúgbò ẹ̀rí pé yọ́ọ́ máa rọ̀ dòdò báyìí bó bá ti rí lákùnmọ́sẹ̀ ìjà bó ṣe já yẹn ọlọ́run lè lò wọ́n sábàbí fún ẹni tí wọ́n sàṣì kó àwọn ajá kan lọ́nà ọ̀nà ọ̀tẹ́jọ́ ni akànlọ́lá fárí gíga kan mú ní dírẹ́fà mi ló ṣe rí ó ti sáà sí àwọn kan ní wọ́n ń so kọ́ yìí mú ní ẹja ó sì pọ́ngilé bájá gbé wọlé ó lè jẹ́ pé ó lè àmọ̀ wípé ọlọ́run lè lo sábà bí wáyé pé òun yóò jẹ́ ìtúndè fún tọ̀ torí tọ̀hún náà ń ṣàdúrà torí ara ara àwọn ìlàjù ni pé tá a bá mọ ibi tí sílùú wà ká lè ṣe kíni ká lọ lè yọ ọkùnrin bẹ́ẹ̀ tá a bá ti yọ ọlọ́run lòún sábà bí tá a bá mọ ibi tó wà á máa ṣàdúrà yọkàn máa wá mí náà ní ìbádọ́ abápọ̀ yọkàn máa mí náà ní kankan oníṣẹ̀lẹ̀ mọ́ ẹ̀hìn alátẹ́gùn wà òun náà pè ní àṣírí làwa yìí àwọn abó níná kàdíkàdà nílọrin nílùú ẹ̀ wọ́n sì máa ń sọ wọ́n ní sírí làwa yìí lásàsí àṣírí eh, àdárí òun wà fọ́jẹ́ pé iná ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n lọ lè fi àwọn nǹkan tí wọ́n wé yẹn wọ́n lè kí bọ́nú àrò àbí kán lè kí bọ́ òfò búrẹ́dì tó lófò búrẹ́dì lọ́lágbá púpọ̀ bí náà bá ṣe ń ra kíní yẹn sí bẹ́ẹ̀ náà ara ń tó kọ́ ọmọ gbóná sí tọ́wájẹ́ wèrè náà ni yọ́ ọmọ ìyàwó rẹ̀ dáadáa sí tọ́wájẹ́ àárẹ̀ náà ni àrọ́ ọmọ ní tọ́wájẹ́ pé àwọn oníbẹ̀rẹ̀ lọ létí òṣìṣẹ́ kankan dáná mọ́ ara rẹ̀ ó tó ṣe kíni yóò tún balẹ̀ onípè ní ànárí kọ́lọ́mọdé àbáwọn ṣe kankan bẹ̀ àṣírù lè máa yí olómi wà olómi yẹn lèyí tí wọ́n máa ń ti bodò àbí kán lè ju sunu kànga àbí kí wọ́n lọ lè wá iléèwẹ̀ ìbàlùwẹ̀ lẹ́yìn ìbàlùwẹ̀ báyìí ọ̀yẹ́ ẹ̀rọ àfàǹjọ́ máa gbẹ́ kínní lásùbà àbákẹ́lọ́ wa ibi kí ó lókè yóò lóun fẹ́ ṣiṣẹ́ kan bí ni yóò rí bàbẹ́ jama ti ń wẹ̀ omi ọmọ àdá sí wọ́n sọ mi sinú sọ́kà wẹ̀ jama ọlọ́run àbíyọ́ o májà á rìn sí gbèdégbèdé bẹ́ o sírù mú yẹn o ọmọ ya mi o bí ọba mú o ọlọ́run ní pàdé bí sákèsí o wọ́n kàn máa rí ọkàn kásùmọ̀tà bọ́dà sì mú fóònù ẹ̀lọ́ ó sì jáde ọ̀ọ́ oh, kàṣíkáyà o sì fẹ́ wọnú ayé yìí ọ̀jáde <laughs> lé orí kankan wí bisimilah tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah orí kankan wí wọn kí asiri tán ọyẹ salamu aleykum báyìí ọgbẹ fóònù ọ̀jáde ọkasikaari masa yálẹ̀ lómi tí nǹkan ọmọ dàá làmú yọkàn bẹ̀rẹ̀ wá sí ẹ̀yọ́ máa wúra dáadáa a máa wọ kí ni ó ti àbá bínú tó báyìí ẹ̀ ní ma pé mo sọ̀rọ̀ èyí tó àgbọn tóbi ládàrú gbogbo èyí ló ti sépèlè tán kéèyàn máa sọ pé ó kọ ìyá mi ó kọ bàbá mi lẹ sàsí mi kì í sàfẹsẹ ẹ sàsí kò sáà níbi ọlọ́run tó wù ọmọ tẹ́ ń pè bẹ́ẹ̀ ni àdáwọ̀ ni òun fà wọn ẹ sàsí mi ẹ sàsí mi nìkan bóyá ara sírù náà ni níbi sọ ti sọ yẹn bẹ́ẹ̀ bá ti yàyà kó yàtá nínú sírù ẹ̀rọ ní bàbá toró kan fẹ́ kú tẹ́lẹ̀ àbí kó san sídùú sí kọ́ mọ́mọ́ bàbá olówó kan mẹ́lẹ́kọ̀ọ́ yìí ní dákọ̀ rẹ̀ àwọn èèyàn lókè wọ́n lè gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n fi pálí wọ́n fi ń gbowó bàbá olóṣèlú kan wọ́n fi pálí wọ́n fi ń gbowó ọwọ́ abọ́lẹ̀ látòkè ọwọ́ ara àwọn kan tó dògbòlẹ̀ ọwọ́ sọ fáwọn yẹn pé wọ́n ní kí ló dé tí ẹ̀yàn wá sókè látàárọ̀ táwọn yẹn ti ń gbowó bọ́lẹ̀ wọ́n ní àwọn mọ̀ pé àwọn lọ́dọ̀ àfa àtọ́ba máa ọ̀dọ́ sàṣìmí kí wọ́n náà lè rówó gbà ń bí torí gbogbo àwọn táwọn yẹn wọ́n ń sàṣìmí ni wọ́n ti ń sàṣìmí lóòótọ́ àmọ́ bí aburú ni pé o tún wá ní kẹ́lẹ́ mi ò tún sàṣìmí ọ̀ bọ̀ pé òní nọ́mbà wọn ti wá ti sàṣìmí àṣàṣe lè wọlé eléyìí náà tún wọlé eléyìí náà tún wọlé tó sì ní àṣìkárù kátó nǹka èèyàn yà yàgò yìí ẹlẹ́ẹ̀kẹrin ni àṣírò àtúrọ́bí oníyẹ̀pẹ̀ èèyàn ọmọ ọmọ bò mọ́ sàrí òkú àárín ọjà àwọn ilé alapa <laughs> ìbílísù kò síbi tí èdè àdé wọn lọ ilé àwúrẹ́ pé amusalu sẹ́kẹ̀rẹ̀ torí àsopọ̀ mi àwọn ará sírù tọ́wà tá a mọ̀lọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọdé àmà sírù tẹ̀fọ́ríkì wà mọ̀tẹ́sọ́lẹ̀ kan tá a máa ń fìràkù ọwà ọlọ́wọ́n bá aláàní fayata'allamuna minhu ma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji ọlọ́wọ́n bá ní wọ́n máa ń ṣe fìràkù tí wọ́n sì túká látara ogun fọ́tò náà ni wọ́n lè mọ́ra wọn àbí kan gbé ère ère akọ ère abo wọ́n wá sọ ère abo ní orúkọ ìyàwó bóyá ká ní Maimuna àbí ọkọ òun jẹ́ Ibrahim wọ́n sọ ère akọ ní Ibrahim wọ́n máa wá wí nǹkan sáwọn méjèèjì la èso wa dìde yẹ́wà lọ́ọ́ lè la yẹ́wà lọ́ọ́ lè dáàrin Maimuna àti taniru àti Ibrahim ṣẹwárà àwọn sírù burúkú yìí wọn ò fi pamọ́ mọ́ o ó wà lórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ kò sí tí ò sí nínú íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ọjà àgbáyé nì tí gbogbo àwọn èèyàn tí wọ́n pàtẹ ọjà síbẹ̀ àwọn aláwo wọ́n ní ààyè tí wọ́n pàtẹ ọjà sí nínú íńtánẹ́ẹ̀tì wọ́n lórí Facebook mẹ́mẹ́ ọmọ kan tí ó geri obìnrin kan lábẹ́kúta ní òní ẹ̀hẹ́n oṣù lẹ́tọ́ fẹ́ ṣe níbo lọ́lọ́run ti rí nákàlí yẹn ẹ̀bọ́n ní yóò rí Facebook lòún ti rí ọlọ́mọdé àbáwọn yá mi ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa naam siru almahabba ẹ̀ ìfẹ́ iná rúkọ wọ̀tàmá ìmọ̀ wọ̀tí wà lẹ́tọ̀ ṣírík ànábì ní ká máa pọ̀fọ̀ ká máa dé pàró òǹdè ìfúnpá gbére ọdẹ àmọ́ dẹ̀kan mọ́ra wọ́n pè kán yàyà yàyà ni ó ti kú sí ó ti kú ọlọ́ ànábì ọlọ́ ànábì dé gbére ọdẹ oye wọn là nàbí ó de gbére ọdẹ ẹ wá ní káwọn ọmọ de gbére ọdẹ ní tí gbére ọdẹ òun náà ni tá nàbí máa ń wọ dẹrẹ ẹ dẹrẹ ẹ ẹ dẹrẹ òun tá nàbí máa ń wọ dẹrẹ òun tá nàbí máa ń wọ dẹrẹ òun yẹ ẹ wọn ṣe bí irin fẹlẹfẹlẹ ni wọn wá gbé wọ bí aṣọ tí wọn bá tàyà lọfà ọfà oníṣègùn ni ọfà oníwọnú yẹn tó bá ti kàn nìyẹn yọ tẹlẹ nínú ànábì máa ń lò min babil al-akhadhi bil asbab táwọn ẹbí bá lójú ogun lẹ́yìn àdúrà wọn náà lè wọn náà lè lo bulletproof àbí ẹ̀hẹ̀ òun wá kà ní tíra látara pé òun jẹ́ ẹni tí máa ń lé tí máa ń lé bàtẹ́ ogun tí máa ń lọ wá sí o wá sọ pé òun fi ju ànábì ní pé ànábì náà máa ń lo gbére ọdẹ ó ní dérẹ́ wọn pè ṣé dérẹ́ wọn ṣe ogun ni àbásọrin ànábì dáwúdà gan ọ̀pọ̀ jù nínú tí máa ń ṣe wọ̀dọ̀rọ̀ tí máa ń ṣe fáwọn èèyàn tí máa ń fi wádìí ẹmú mu fáwọn tí máa ń jagun fún àwọn tí wọ́n bá sọ dẹ nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi ká máa dé oyè ká máa lẹ̀ǹkan má dì í pínì wọn ló lóyún ọsọ pínì máa etí skẹ́ẹ̀tì rẹ̀ wọn ni kọ́ mọ́ bá a ṣe kí ni kó yọ mọ́ bá a bọ́lẹ̀ arábìnrin yẹn ẹ sọ fún ẹni kó lè tán ni yẹrẹ sí ẹbọ ni o ẹ̀yọ́ máa yá mi sẹ́rù rọ́pọ̀tì záwùjí ansa òjá ti sẹ́rù tíyẹn òfin ní ráyè dọ́dọ̀ yàwó ẹ̀ ara rẹ̀ ọmọ lè dáadáa tó bá ti ń dọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí yóò máa paná ni yóò paná ni ẹni máa ṣẹlẹ̀ sí ó lè rí àwọn afọ́ ní ìlàjì kan sọ̀rọ̀ kéyà fún siru jalibili kulu bili sara ilmobi art ká máa fi fa àwọn ìyá ti sọ yẹn lẹ́ẹ̀kan awọ́rò afẹ́rò àti àwọn oògùn tí wọ́n máa fi ń fa àwọn èrò siru tẹ̀síwájú yìí èèyàn kan ọ̀dọ̀ àwọn àfa àwọn àfa àwọn ọ̀gbà àbàyọ̀ fún náà sírù uh, rọ́bìtì zawaji yìí tí bá ń sèyàn oyè àwọn afa wọn ṣe rúkìá fún uh, sírù jalibul kulumati sọ̀rọ̀ sírù junun kéè mọ yàyà ń wèrè wọn náà wà ń bẹ sírù tààtìlì zawaji àwọn sírù kọ́mọ́fẹ́yàwó bọ̀rọ̀ oyè ee eh, àbí kọ́mọ́ lọ́kọ̀ bọ̀rọ̀ ìwọ́n wá gbèsè ládé pé yọ́ọ́ máa wá sọ fún àwọn yẹn pé wọ́n ìṣe tán forty five years wọn náà ìṣe tán láti má rí i arábìnrin yìí fúnpá rí olóyún ní òun títí wọn tẹ́tẹ́ wọn máa sọ fún yín ọlọ́mọ sàṣọ wa ń bẹ̀ ẹ tó bá ti ní pé èèyàn ń fura kún àkẹ́yìn o kún fàdùà sórí lè mọ́rọ́dì wà mọ́rọ́dì lèyí tí èyí tó máa ń sàṣìyàn àárẹ̀ gbére wọ́n lè máa dùn lè máa mú wọ́n máa dùn lè máa máa ń ṣe kí ni wọ́n máa ń ṣe tó máa dùn lè máa mú máa ń ṣe ó tó bá alákọ̀ọ́kọ́ tó bá kọ́ kí báyìí ọyẹ tọ́ àkìmọ̀ àbí kan jẹ́ òkè méjì wọ́n wá wọ́n Santa wọ́n wá santawin sí yóò wá dùbúlé àárẹ̀ àárẹ̀ tí ń sa àwọn èèyàn tí wọ́n lo paracetamol tí wọ́n lo àgbo tí máa ń lọ títí òní lọ títí yóò fi dákẹ́ sírù mọ́ pààyàn bàbá tó kún báàsì ó ní wọ́kọ̀ yóò kúta bìsẹ́ bàbá ní sírù lè pààyàn tọ́lọ̀ bá kádàrá tó yóò jẹ sábà bíi kúnyà sábàbí ló jẹ́ bí ọ̀pọ̀ àyàn yíjọ́ náà lè yóò kú tẹ́lẹ̀ báṣíjà ti ṣe jẹ́ sábàbí bẹ́ẹ̀ náà ni sírù náà máa ń jẹ́ sábàbí sábàbí kú torí pé àwọn àlìjànú wọ́n lè wọlé láti wá lé láti wá náyàn ní nǹkan wọ́n bá ti nà án nìkan òkè náà ni wọ́n ti ké yéé wọ́n ní àwọn ah, pariwo ní lọ́bàdàkẹ́ ọ̀tá náà nìyẹn báwọn amúrọ̀bà náà ṣe máa wá lùyàn mọ́nú lé tẹ́yìn ọ̀dà kẹ àbí làwọn àlejò lóta ìbojú ní ilé wọlé táwọn náà ṣègbè tí wọ́n lù yàn gbogbo àwọn tó bá ń fi nǹkan sára bí àfẹ́ rí lápèjúwe àfẹ́ rí sàgbára ogun náà ní jama ipe àfẹ́ rí ẹ̀hìn àwọn àjọ náà wọ́n gbé wọ́n gbé wọ́n gbé lọ́bi tó bá wù wọ́n wọ́n padà fi hajj ìjọ kan náà ni tọ̀sán wọn tó fẹ́ dá sí yẹn èyí ní bẹ́sù ṣe kéṣù ọmọ padà bá tèèyàn jẹ́ ọlọ́run inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa ọlọ́run ní ọ̀tá yín lè sùn ẹ sì mú lọ́tà o èyí wá ní òun mú lọ́rẹ̀ẹ́ pé kọ́ máa ràn lọ́wọ́ fún òun wọ́wọ́ àbọ̀ òun wọ́lá ẹ̀yọ́ bàyá mi wọ́n ní àṣà ìdúnà sálàdà àwọn tí wọ́n wá gbajúmọ̀ pẹ̀lú òògùn yìí láwùjọ wa wọ́n ní mẹ́ta ni wọ́n àwọn àfáà tí wọ́n lọ lé kéwú tí wọ́n sọ lárúbáwá tí wọ́n jáfẹ́ ẹlẹ́bọ̀ lẹ́yìn náà àwọn pásítọ̀ tí wọ́n jẹ́ pásítọ̀ ẹlẹ́bọ̀ lẹ́yìn náà àwọn kèfèrí baba aláwo hánráhùn tó jẹ́ baba ológun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣiṣẹ́ yẹn àlẹ́mọ̀sọ̀rún àwọn tí wọ́n máa ń sọ̀gùn fún láwùjọ wa tí wọ́n máa lọlé ológun àwọn tó jẹ́ àwọn businessman wọ́n máa lọlé ológun gbogbo àwọn tí wọ́n bá dá ọjà sílẹ̀ tí wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n máa lọlé ológun àwọn tí wọ́n bá ní company wọ́n máa lọlé ológun àwọn tí wọ́n jẹ́ politician tí wọ́n fẹ́ du ìjọba wọ́n máa ń ṣe kínní wọ́n máa lọlé ológun wọ́n lágbájá ẹ bá wa ẹ bá wa dàǹkan àwọn tó fẹ́ gbapò lọ́wọ́ ara wọn níbi iṣẹ́ wọ́n máa lọlé ológun ìgbẹ́ ẹ̀dá ẹ̀dá dùbúlẹ̀ ẹ̀dá ti búlẹ̀ àìsàn kò dẹ̀ ní wá bisẹ́ mọ́ wọ́n wá gbé òun sípò rẹ̀ ẹ̀gbọ́n òun ní wákejì òun ní wákejì wọ́n gbé sípò rẹ̀ ìyálé àti ìyàwó wọn lọ lé lóògùn ìfà táwọn tẹ̀sán ìbáyé ìgbé ọkọ wọn fẹ́yàwó ẹ bá wọn sá sí ọbẹ̀ lọ́kọ́ lọ́mọ́sà sọ wọn níbi aburú bẹ́ẹ̀ wọ́n làwọn àfáàlẹ̀ kéwù náà máa ń lọ wa ni ẹ ìgbé mọ́tò wa ni wọ́n jọ pàdé nínú mọ́tò bọ́ọ̀sì ànàkùn là ẹ̀ gbé mọ́tò wa ni ànàkùn là ẹ̀ gbé mọ́tò wa ni ó ní ibi tá a lọ mọ́tò lè débẹ̀ Ìlọrin wọn náà ti bọ́ọ̀lẹ̀ àti gamọ́ ni wọ́n ti wọ mọ́tò àbáyé ń bọ̀ láti nugbó kan ni o mọ́tò tó nígbà mọ́tò wa dé gamọ́ ẹ̀yẹ ọmọlẹ́gbẹ́ yòówó náà wá jọyìn mọ́tò ọjọ́ ń bọ̀ wá sí lọ́rin lọ́wọ́ ni ànàkùn là níbo ni ẹ ti ń bọ̀ ẹ̀ gbé mọ́tò lọ́wọ́ ni ọ tí wọ́n wá ní sí òsì ó ní ẹ ń wọlé ọjọ́ lásán èkó làwọn yẹn lọ èkó ní ló ti jẹ mùdírù mẹ ó ní ẹ ń wọlé ọjọ́ lásán kéèyàn wá dájọ́ lẹ́kọ́ mọ́ múra sílẹ̀ ẹ̀dẹ́kùn sí múra lọ́lọ́ yàbí mọ́kà níbo lọ́lọ́ yẹ lọ́dọ̀ àwọn kèfèrí hánà wọn àwọn ọmọ sí kankan wọn ni àjọ ni wọn mọ̀ pé mọ́sọ̀ yẹn ni kèfèrí ni ẹ wá wọ̀rọ̀ tó fún búrọ́dà yẹn ni pé ó ní ẹ̀yin kéré à òun tí máa lé ẹ̀yin àwọn tá a ti nà ọ̀nà sókè yìí ni wọ́n lé ẹ òun tí máa lé ẹ̀yin ní ọ̀jẹ̀ sáré tí wọ́n bá lé ẹ̀yin náà ṣe kí ni ẹ sáré dubi tá a lọ lọ ẹ sáré dubi tá a wà lọ ẹ sáré dubi lọ. ìkéwu tẹ yẹn ké tí ò fi mọ̀yàtọ̀ láàrin àdúrà àti kíni àti májíìkì àti sírù lẹ́yìn náà alimasorun sẹ́wọ́n àwọn tí wọ́n máa ń sàsí ẹ̀jẹ̀ àgbẹ̀ gbogbo wa gbogbo wa ni wọ́n sàsí gbogbo wa ni wọ́n sì lè sàṣì ó sì fọ́sùn kọ́dé wọ́n ti sàṣì gbogbo wa àmọ́ lọ́wọ́ bá aláwọ̀ ní kásàṣì wọ́n ṣe kí ni kọ́ra wa duwaatul haq duwaatul ila tawhid kò sẹ́ni tí wọ́n máa gbogbo lọ́sọ̀ bí la ilaha illallah tí wọ́n ní sàṣì wọ́n sàṣì àmọ́ lọ́wọ́ ní yóò mú ojú ọ̀bà dákẹ́ àwọn olówó ńláńlá kọ́mọdé já sàṣì gbogbo àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ kì í ṣe gbogbo wọn náà ni wọ́n wà lásán nílẹ̀ Yorùbá táwọn wáyé tọ́ba jẹ́ èèyàn táwọn èèyàn wá ń béèrè owó lọ́wọ́ ẹ̀ kún fàdúrà o kọ́mọ́nà máa rán èsù sí ọ. lẹ́yìn náà àwọn obìnrin àbí ọkùnrin tí a lọ sọ́jà kò sẹ́nìkan tí kò sọ́jà kan ní àwọn ọjà lágbàláyé tí ò ní jẹ́ pé àwọn sahara wà mẹ́ àwọn alásàsí wà mẹ́ wọ́n fi ní kọ́ ọmọ sàṣìkárù kó tó wọjà tó àlùkò kọ́yà kí wọ́n á ní solution tí àṣàṣì òfin ni mo wa òní fi parí ọ̀rọ̀ mi lẹ́yìn náà ká pé àṣàṣì ti wá ṣẹlẹ̀ àwa rí i pé sẹ́rù ni bóòlù àti bọ́kù ní níbẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn fáwọn gbẹ̀gẹ́ kan ní nusra nusra yẹn náà ni pé kéèyàn ó tú àṣàṣì kù lára wọ́n ní wọ́n wá pín sí méjì mọ̀bá wa muharram èyí tẹ̀sẹ̀ faramọ́ àti èyí tẹ̀sẹ̀ faramọ́ èyí tẹ̀sẹ̀ faramọ́ ni àdúrà onímọ̀fẹ́ sàlàyé èyí tẹ̀sẹ̀ faramọ́ òní kéèyàn tó máa lọ lè sóògùn láti mú àṣàṣì kù lára èṣù dòtì ọ o tún wá lọ lè bẹ èṣù kọ́ràn ọ lọ́wọ́ kó lè bá a kú lọ́dọ̀ ẹ sọmọ gbé ọ̀tán rẹ nìyẹn. alimuba alimukaya alimuba alimubaha wọn lọ́la kọ́kọ́ nínú nǹkan tí èyí kásá sí ó mú yàn nígbà tí ní àmọ́ rìn káàkiri ilé ayé àbí àtà lọ kọ́mpìnì oyè àlọ́ lè kéwú oyè àlè sè àlè wà wọ́n bẹ́ẹ̀ àwọn òsè máa tá ṣe kí ni tá a bá ti rì mọ́lẹ̀ tó à ń lọ fámìlì wa à ń lè sùn nínú ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa wọ́n náà ní kó so nǹkan kọ́ sírun bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n náà ní pé òní bàbá ò lè kó nulẹ̀ bàbá sì fi nǹkan kọ́ bàbá nìkan mọ́lẹ̀ kọ̀ǹfà sírun yìí wọ́n ní kámọ́kọ̀jú kékeré mú o àárín láàrin àwọn sàhẹ́rò ni káwá gbìyànjú kásìwì kọ́ọ̀yà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àlè ìmánu bìlá òun náà ní kálí ní ìmánu sọ́lọ́hún kámá nígbàgbọ́ nínú ogun kámá nígbàgbọ́ nínú ajo kámá nígbàgbọ́ nínú àṣàṣì kágbà pé ọlọ́wọ́n bá aláǹdì kan lọ́ba tá a dúró tì kásì dúró tì alákọ̀ọ́kọ́ ni ọlọ́run inna Allah yudafi'u 'anil ladhina amanu ọlọ́run tẹ́ bá ti ní imáàni ìmọ̀ dáàbò bò yìí ẹlẹ́ẹ̀kejì àdúà lẹ́yìn imáàni tó ní ọwọ́ a máa ṣàdúà ọmọ ìyá ọmọ máa ṣàdúà o ọmọ ṣàdúà wọ́n fẹ́ jáde lé bismillah tawakkalitu alàlá wàlá hawlá wàlá kúwọ́tà ilà bìlà gbogbo omi sùúrù báwa tó bá rìn sí aburú òní sọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtàwọn màláíkà sọ pé òdì ta wọ́ òkè ta wọ́ kò fi ìta ìwọ eléyìí ti lọ yìí wọn ọlọ́run ti tó eléyìí wọn ti sọ eléyìí wọn ti fi mọ̀nà dálìjànú kan máa ń fẹ́ pàdé rẹ tànà hà yóò sá lọ àlìjànú kejì ọgbọ̀n kílódé yóò sá lọ ní a gèmí òní sá lọ fẹ́ni tí ó ti ka bísímìlá tawakkaltu alọ́lá wàlá hawlá wàlá quwwata illa billah bá a ṣe jòkólẹ̀ yìí àwọn kọ̀ọ̀kan ní máa ń ṣe àyíṣàbà rántí wìrìwìrì à ń jáde ẹ̀dá kò tóri tọ́lọ́wọ́n bá a la kọ́lọ́mọdé aṣílẹ̀ tẹ́ o ẹlẹ́ẹ̀kejì ó mójútó kúlú Allahu ahad kúlú a'udhu bi rabbil falaq kúlú a'udhu bi rabbin nas súra mélòó jẹ́ bá kúlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó mójútó kúlú Allahu ahad kúlú a'udhu bi rabbil falaq kúlú a'udhu bi rabbin nas ọmọ kàálẹ̀ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ọmọ nǹkan lẹ́yìn náà tó bá fẹ́ sùn lálẹ́ ọ̀fà atẹ́gùn sọ́wọ́ rẹ ọ̀wà kásúrò àmẹ́tẹ̀ẹ̀ta ọ̀wà fẹ́ra ìgbáyà rẹ ó fẹ́ra eré rẹ ó fẹ́ra ọwọ́ ó fẹ́ra ẹsẹ̀ ibi tó bá ká mbẹ̀ làṣàṣe òfin ni mú ọ báwọn sọ́rọ̀ àyẹ̀sẹ̀ kéré yẹ oògùn rẹ̀ náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì ayatul kursi ọ máa fi ayatul kursi ìpanu ní gbogbo ìgbà ìgbà tó bá ti lẹ́sìn lẹ́sìn. Allahu la ilaha illahu alhayyul qayyum ọmọ nka especially lẹ́yìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan anabi ni tọ́ba ti ka lẹ́yìn ọ̀rọ̀ ikú ni oníjọ́ wà lìjẹ́ náà tọ́ba ti kú òun lè wà lìjẹ́ náà ni kì í sà jẹ́ náà nìkan ni ó fún ọ yóò tún fún ọ ní dáàbòbò lọ́wọ́ àwọn àṣàṣe burúkú àti èṣù ó di mélòó hmm, ó méjì wọ́n ní ó tún máa ka kùrìsì yìí tọ́ba fẹ́ sùn tọ́ba ti gbérí lébẹ́ẹ̀dì rẹ̀ ó ka kùrìsì nítorí àwọn àṣàṣe burúkú torí wọ́n máa rán mi lọ́sàn-án sí yàn wọ́n sì máa rán mi lóru àti tọ̀sán àti tòru ọlọ́mọdé ọ̀dẹ́dẹ́ nìkan kan wa lẹ́yìn náà àdìkádù sọ́bà wà ní masá alákọ̀ọ́kọ́ ẹ lọ́lẹ̀ wá ìwé àdúrà tí wọ́n ń pè ní citadel of believer wọ́n ní lọ́lẹ̀ wá isnul muslim isnul muslim ẹ prayer twenty seven lọ́lẹ̀ ká prayer twenty seven ẹ kílọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ Allahu la ilaha illa huwa ló bẹ̀rẹ̀ rẹ̀ prayer twenty seven yẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba àdìkádù sọ́bà wà ní masá ọ̀kàlẹ́yà Ah, tí àṣàṣe yìí bá ti pé ó fẹ́ lágbára ẹ pé àwọn fún rúkìá tájà àwọn fún àsunna kó ṣe rúkìá fún wọn nínú àwọn àyà rúkìá tó ga jù náà ní suratul fatiha lẹ́yìn náà suratul baqara anabi ní ikra'u suratul baqara fa inna akhadhaha baraka wa tarikaha hasra wa la tastati'u al-batala àìsà anabi yẹn ma ka baqara alibarika ma wáyé káàkiri ẹ ma lùsì tẹ́ ma ka baqara lẹ́yìn náà àwọn oni sahara albatala, ee eh, àwọn tí wọn máa ń sàṣeyàn àṣàṣe wọn ní sekini kò ní mú yín ee eh, ilé tí bá ti ń dàrú tí gbogbo nǹkan nọ́mbà máa ti ń dàrú ẹ má dákẹ́ láti máa ka sọ́tò lùpàkọ́rọ́ àlìjáde bá ti gbọ́ yọ jáde èyí tó bá wà ta ò ní kò ní wọlé yín eh, suratu Yunus aya seventy nine dé eighty two ọ̀dà fún rúkìá ẹni tí àṣàṣe bá mú lẹ́yìn náà suratu Taha láti aya sixty five dé aya sixty nine ọ̀dà fẹ́ni tí àṣàṣe bá mú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run Eh, ọlọ́run ní máa ń bá ṣàṣì jẹ́ ìnàláha sáyò bọ̀ tẹ̀lẹ̀ ọlọ́run ní máa ń bá jẹ́ ogun olè bàtà sí jẹ́ yóò tún fi kún ni àdúrà lẹ́yìn náà àwọn òbí kálí máa ti la ìta máa ti fi ṣáàjú máa falà bí ìbá ti ṣe wọ́n náà wọ́n náà ẹni wọ́n wí tí wọ́n náà bá ti ná màmá nígbà míì ọkàn rí pé ọ̀nà màmá tọ́mọ̀ wò pé ilé ayé ìṣẹ́ ti sún ọjà ẹ báyà kó ṣe kókóso owó sì mẹ́lá pẹ̀ báyà kó ṣe kó sí òtí wọ́n mọ látijọ́ yìí kò sọ́nà tálẹ̀ náà lè gbà kó látara bẹ́ẹ̀ a'udhu bi kalimati la taama min sharri ma khalaqa ọ̀dà lẹ́yìn náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kéèyàn máa sọ ọgọ́rùn-ún kan lójúmọ́ pẹ̀lú yọ̀dá ọlọ́run àṣàṣe ò ní mú yàn tọ́ba sì mú yàn yóò padà tú la ilaha illallah yóò tú yóò tú yóò tú kú bisimilayi lezi la yadurru masimi sehu fil ard wala fi sama wa sami alim ẹ ma ka pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ wọn ba àṣàṣe òṣèkínní àṣàṣe òtù ara ẹ̀ náà ní pé tá a bá ma bitọ́ wa alẹ́ lọ́lẹ̀ yìí mú kó ń bẹ́ẹ̀ oyè eh, ara rẹ̀ náà ni nínú ìlàjù ni eh, níparí òun náà ni pé ká máa jẹ làbídùn tó jẹ ajíwà eh, ànábì ni ọlọ́run máa ń fi ń sàánú yàn tí sírù bá ti wọ ara yìí kèé ṣe kí sírù ọmọ bá dọ́dọ̀ yàn ọmọ ìyá mi ìgbẹ́ ọ̀fẹ́ máa jẹ kankan ọ̀fẹ́ máa mú kankan tí ọ máa túmọ̀ ìsọ kò sí kéde kí sùúrù kọ́mọ̀ bá dọ́dọ̀ ẹ̀ tí yájú àwọn yín wà fún ni pé sírù ti dára rẹ ó ti wá dá àárẹ̀ lẹ́sà rẹ̀ ọmọ wa jẹ́ ajíwà pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́mọba oye àárẹ̀ yóò ṣe kí ni yọ lọ àbí ọmọ jẹ́ ajíwà dáadáa sírù wa dé bó ṣe dé tí ìnira abẹ tó bá fẹ́ bá ní ọ́la ajíwà yọ lọ́wọ́ ti dàdúró ìwòsàn ní ìwòsàn ní ajíwà anábìyẹn mọ́tà sọ báhà gbogbo ẹni tó bá wọlé jí làárọ̀ bisabu'in ajiwati ajiwati al-Madina èyàn fi sínú láàárọ̀ ọwọ́ ajẹ́ ajíwà méje làbídùn ọjọ́ ajíwà mọ̀dínà dúdú yẹn ọwọ́ o àbákọ̀ wọn dálàfíà ẹkún ọkàn wọn lè pè ní two thousand fún ọ ọmọ ya àwọn yẹn ní one million lọ́sibítù látara sírù tọ́ba mọ̀ pé sírù ti dé lọ́lẹ̀ sílé kọ́ máa jẹ́ gbogbo sí ara rẹ̀ kò ní ní alẹ́ gbogbo láàárọ̀ ti máa ajíwà Eh, àwọn afákànṣe ní tó ní ìmọ̀ àríyá àjẹwà bòmí náà nígbà tó dé pé àjẹwà àìmọ́ náà pè támúrù pọ̀ bọ̀dé tó wá nínú nọ́ọ̀sì òní àjẹwà Madina lọ́dà kéèyàn wà bẹ́ẹ̀ bá wà yẹn ó rí anabi lam yadurruhu sihrun wala sum iwọ tó bá jẹwọ àbí tí sírù burúkú tó bá wà lára rẹ̀ ti nílá ọlọ́run bá aláyọ̀ fi ṣèwòsàn fún un tọ́ èyí tó wá ga jù mẹ́ lóye wọ́n ní anabi ní sọdáàwì màrúfi tẹ́kì masọ́rí aṣù gbogbo ẹni tí bá ń sin sàárà sọ́dákọ̀ gbogbo àwọn àjálù burúkú tó bá fẹ́ jálù ọlọ́run fi sàárà yẹn dà padà eléyìí ni àlùkọ́yà wọlé ìlàjì níwọ̀n bá ti ọlọ́run bá ní kí n rántí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tó ń bẹ lọ́jọ́ mọ̀sòwòrò tí wọ́n ń bẹ nínú ìdí àṣàṣe báyìí ọlọ́mọṣà bá ní yọ wọ́n kú o tí wọ́n ń bẹ lára tiwa náà kọ́lọ́mọṣà yọ wọ́n wa gbogbo èyí tó mọ́sà sí wa ọlọ́mọdé òun ẹni kọ̀ọ̀kan wa àdúrà tá a máa ṣe tàtà sókè ní mú wa ọlọ́jọ́ ọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́mọ fi aṣọ àwọn tó ń sàṣeyàn mọ́ fi aṣọ àwọn tó máa lọlé ológun lọlé sàṣeyàn mọ́ fi aṣọ àwọn tó máa lọlé alájò mọ́ ṣe wá ní kèfèrí mọ́ jẹ́ àdé kèfèrí ká wá bá wọn ọlọ́wọ́n ba ọlọ́wọ́n bá kọ́kọ́ wá ní mùsùlùmí òdodo subhanakallahumma wa ألقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم